gbogbo àwa jama láti wá gbọ́rọ̀ ọlọ́run títẹ̀ nínú ẹ̀ tí wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ fún wa kí Allah kó máa ṣàṣẹ nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ọ̀làlà haúlà wọ̀là kùwàtà ńlá abẹ́lá àlẹ́yọ̀ làzim. lẹ́yìn eléyìí àlékún kẹ́ ọlọ́run àlékún kẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad kó bá àwọn ará ilé ànábì gbogbo àwọn sọ̀hábà àti gbogbo àwọn sálàfù sọ̀lẹ́ẹ̀nì lápapọ̀ kí ìkẹ́ náà kó má mọ lórí wọn kó má bá ẹnì kọ̀ọ̀kan wa gbé wala la hawla wala quwwata illa bila aleyul asim. a ní gbara lásìkò ọjọ́ ti lọ a darí máìkì sí ọ̀dọ̀ àwọn àbá ìmọ̀ọ́mù tí wọ́n bá bẹ̀rẹ̀ lecture ní immediately ni bàtí kí wọ́n tó bẹ̀rẹ̀ lecture a introduce gbogbo àwọn àlùfáà wa tí wọ́n wà ní kalẹ̀ pẹ̀lú láti ọ̀dọ̀ àwọn imam wa láti alidaya islamic foundation ali imam ali ustaz kọmọrùdín yunus àfisọ̀hùlọ́hù tààlà bákan náà àwọn amídi wa ní madu riyadu sọlin ali ustaz isa abubakar nababa àti àwọn imam wa nílùú lẹ́gùn báyìí imam wa kamaldin gbogbo wọn náà ní akíkàbọ̀ sí orújòkó kí ọlọ́run kọ́mọ́ṣá gbà á lẹ́sì fún ẹnì kọ̀ọ̀kan wa bákan náà kí àwọn bàbá wa ní alidaya islamic foundation Baba wa group captain abdulkadir akérèlé wọn máa bọ̀ wọn ajúlẹ̀gbẹ́ àwọn ìmọ̀mù mi báyìí. lẹ́yìn eléyìí ètò kù náà ni kí àwọn bàbá bẹ̀rẹ̀ ètò ètò wọn fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lẹ́ni tí ó jẹ́ àkòrí public lecture tèmi òun náà ni sọlátùlì jama'a sọlátùlì jama'a ìrun jama'a gbogbo ìdájọ́ tó ń bẹ̀rù fún ìrun jama àti gbogbo nǹkan tó rọ̀ mọ́ pátápátá òun ni wọ́n bá a yànnàná ní ìrọ̀lẹ́ tìní abẹ́ ọlọ́run ọba àlá kí ọlọ́run kó bá a ṣe sísọ rẹ̀ ní ìrọ̀rùn fún àwọn ìmáàmù gbígbọ́ àti mímúlò rẹ̀ ọlọ́run kó ṣe ní ìrọ̀rùn fún gbogbo àwọn jama lápapọ̀ fàlìyà tafadàl ọ̀ṣukúra mọ̀júra mínàlá. alhamdulillah. network الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابته أجمعين الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó jẹ́ pé òun náà lọ bẹ ẹyọ kan ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kọ́ba nàbí wa Muhammad àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ inna khayral kalami kalamullah gbogbo wa kálíjọ́ dá wa lójú wípé ọ̀rọ̀ kan tí máa ń jòkó tí ó tẹ́tí sí tí ó máa gbọ́ tí ó sọ̀rọ̀ mi tó dáa tó mọ́ òun náà ní alukur'an wa khairu alhadi hadiyu nabiyyi muhammadin sallallahu alaihi wa sallam ẹ̀rí ìmọ̀nà téèyàn máa ń tẹ̀lé lérí gbogbo orin àjò yàn láyé òun náà ní sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam wa sharra al-umuri muhdathatuha èyí tó burú jáì nínú ìjọsìn òun náà lèyí téèyàn ń ṣe téèyàn ò rẹ́rìí fún nínú alukur'an àti sunna wa kullu muhdathatin bid'ah gbogbo tá a bá ti ń pè lẹ́sìn tá a lè sọ wípé ó wà nínú alukur'an àti sunna òní wọ́n ń pè ní àdádálẹ̀ wa kulla dalalatin wa kulla bid'atin dalala wa kulla dalalatin finnar wọ́n ní àdádálẹ̀ ní ọlọ́mọṣà ìsọ ní bẹ̀ ànú ni èèyàn sì ní woko ànú kọjá sálì jẹ́nà wọ́n nínú nánà lèèyàn já sí wa lọ́mọ náà ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa èyí tí wọ́n ní ká fi fúnra wa lénìí òun náà ni fọ́dílù sọ̀láàtì jama'ati wa fawaiduha ọlá tó wà fún ká máa kírun jama ọlá tó wà fún ká máa lọ mọ́sálásí lọlẹ̀ kírun jama asọ́lá ẹ̀rí irun sha'iratun azimatun min sha'iridin nínú àwọn nǹkan tí a máa fi hàn àwọn èèyàn tí wọ́n fi mọ̀ pé ẹlẹ́sìn ni wá èyí tó ga jù ń bẹ òun náà nìrun àdìọ́kàn wa ọlọ́run àtàwa nìkan náà lámà àmọ́ bàádà lọ́hìrà tó hàn táwọn ọmọ ṣe táwọn èèyàn ọmọ rí pa ń ṣe tá a máa wá fi ṣíṣe yẹn tá a máa fi kọ̀rẹ́ẹ̀tì àwọn tí wọ́n ń sin nǹkan míì tí wọ́n fi mọ̀ pé ẹni táwọn ń ferí kalẹ̀ fún òun ló gbogbo ayé àti ń tọ́wà ń bẹ táwọn náà wàá kọ̀rẹ́ẹ̀tì ara wọn tí wọn ò ní fẹ́rí kalẹ̀ fún tá a dá tí wọ́n ń sìn mọ́ irun adhimatun ó tóbi púpọ̀ liajliha khuliqa khuliqa al-insanu wal-jinn nítorí irun lọ́lọ́run fi dá omi èèyàn àtàlìjànú wa hiya amaluna iṣẹ́ kan tọ́lọ́ ni a ṣe láyé nánu jama tó ṣe pàtàkì jù asọ́lá akadu arkani islam bada tawhid lẹ́yìn gbàtà bá ti mú gbàgbọ́ tán ìjọsìn tẹ́yìn ó mójútó ó náà nìrun ẹ̀wà rìnrìn yìí ó ní ahkam ó láwọn àdájọ́ tó pọ̀ àmọ́ èyí tá a fẹ́ gbéyàwó lẹ́nu òun náà ni ọlá tó wà fún kí ọkùnrin ó máa lọ lè kírun ní jama ní masalasi kọ̀dé táfàkàlẹ̀ mùsùlùmí wọn ni gbogbo mùsùlùmí àgbáyé ni wọ́n panu pọ̀ pé anna ada a asọ̀làwà tìlẹ̀ hams fìlì masajid min aw kadi tọ́'ati wa àdọ́mìlì kúrbàtì wọ́n panu pọ̀ ìpè ká máa lọ lè kírun wákàtí márààrún ní mọ́sálásí nínú àwọn ìjọsìn tọ́lọ́wọ́n bá pàtàkì ni ó sì tóbi gan nínú téèyàn fi ń súnmọ́ lọ́wọ́n bá wa sọláàtúlù jamaa ká lọ lè kírun ní mọ́sálásí láwọn masájídù wa wajibatun ala wa mustahabba wa mustahabbatun linnisa dandan ni fáwọn tàbá jọkùnrin ká máa jáde ńlé ká máa lọ lè kírun ní masjid ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wúlò fáwọn tá a jọkùnrin yóò wúlò fáwọn tá a jóbìnrin nítorí àwọn tá a jọkùnrin àwọn ti mú oníṣẹ́ pèsè tiwa nu tẹ̀lé àwọn tá a jóbìnrin wọ́n bá wù wá àwa lè lọ wọ́n bá sì wù wá àlè má lọ àìlọ wa àwa tá ká lè kírun mọ́ṣáláṣí kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn ni ká sì lọ náà kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn ni àwa tá a á lè mójútó àwọn ọkọ wa tí wọ́n ń ṣe ìmẹ́lẹ́ láti máa kírun lé a sì mójú táwọn ọmọ ọkùnrin tí wọ́n ń ṣe ìmẹ́lẹ́ tí wọ́n ń kírun nú lé àwọn náà a máa pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba wa èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ètò múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfa al-qawlu rajih anna salat al-jama'ati wajiba àwọn àfa sọ̀rọ̀ tọ́pọ̀ wípé ìrun àwọn ọkùnrin ní masalasi ní àwọn masajidu wa ṣe dandan ni lérí kálukú ni àlewájibàtún alàlẹ́ àyàn ṣe dandan lérí gbogbo wa àbí táwọn kan bá ti ń kí táwọn kan sábà ti ń kí ní mọ́sálásí tí mọ́sálásí ò gbófo àwa kan àwa lè wà ń lé káwọn ọmọ kìtì wà ń lé lẹ́yìn ọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àlùfáà الراجح يتفس ملج والعلم عند الله أن صلاة الجماعة واجبة على الرجال lil umuri taliya walil adillati al'azimati min alkitabi wa sunna dandan ni fún gbogbo ọkùnrin kó máa lọ lè kírun ní masjid filhadar wa safar pẹ̀lú ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ nínú alukur'ani àti sunna bóyá wà ń lé ní dandan ni ká lè kírun masjid bóyá travel ni dandan ni ká kírun ní masjid wa fi halil amr wọ́n fi alẹ́ aman lásìkò tí a wà nínú fọkànbalẹ̀ a lè kírun ní masjid a sì kírun jama lápapọ̀ wọ́n ní kọ́dà wọ́n fi alẹ́ khawf tá a bá wà ní àsìkò ìbẹ̀rù ìjayà bóyá nínú ogun àbí nínú wàhálà kan wọ́n ní ká kírun jama náà tabarọ opportunity rẹ̀ ọ̀ràn yẹn ni fún wa kákì ẹ̀rí lélẹ́yìn nínú alukur'an karim alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀rí tá a fi mọ̀ pé àwọn ọkùnrin tá a bá ń kírun lé à ń dáràn ni o àwọn ọkùnrin tá a bá ń kírun lé à ń ṣẹ̀ ni o torí ilẹ̀ yorùbá lè ní nítorí a fẹ́ gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí wá òun náà ni pé àdánwò ti dérí ilẹ̀ débi pé ilé ọlọ́run ọba òkun mọ́ ilé ọlọ́run ọba khaliya minan nas àwọ̀ mọ́sálásí ń gbà zohori àsìkò asr àwọn yẹn sì ń bẹ́ńlẹ̀ níjọ́ sunday muadhinu àti imam àwọn nìkan ni wọ́n kẹrùn àdánwò ni kí ni ń ṣẹlẹ̀ láyé ibo láyé ń lọ hajarna buyuta Allah tá a fi wá palẹ̀ ọlọ́wọ́n bá ti tá a lọ ilé ọlọ́wọ́n bá má tọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ń kírun lé ẹlòmí àlẹ́rù ń bá wọn òun lè sígẹ́ẹ̀tì wọn lásùbà òun ni kò mọ rìn ní òkùnkùn tó wọn mọ ti ń security security àwọn àlùfáà ni kò mọ ti ń ṣe ní o irun tó fẹ́ lọ lè kí nǹkan security rẹ̀ tó bá mọ̀ léyìí tẹ́ ń padà ka àdísì rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹlòmíì mẹ́lẹ̀ ni òun ọ̀ma kọ̀mọ̀ pé ọ̀dà ọkàn wò pé ebi ká ti kírun ni ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àwọn ẹ̀rí tó wà ní Al-Qur'ani tó fẹsẹ̀ múlẹ̀ tó sọ yìí lọ́lẹ̀ kírun ọkùnrin ní masjid dọ̀ranyàn tá a máa gbọ́ tá a sì máa fi tarawa jí léyìí tó jẹ́ pé gbogbo àwa tí a jẹ́ obìnrin táwa náà tá a máa ń pe àwọn ọkọ wa ṣàkíyèsí lérí ẹ̀ àwa tá a obìnrin a máa pàkíyèsí àwọn ọkọ wa ipe àbú ẹ̀dìdẹ́ o ẹ̀dìdẹ́ o orí ń bọ̀ àdáwòdẹ́ o èrè alákọ̀ọ́kọ́ náà lùkọ́rán suratul baqara aya forty three a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ń bá wa sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní wa aqimu ssalah ọlọ́run bá ní ẹ máa kírun irun náà lẹ́wọ́ kíláyè wa atu zaka àwọn tó bá lówó nù yín ká máa yọ zaka fáwọn tí ò ní wa rika'u ma'a raki'in ẹ tara ṣàṣà ẹ lè rúkú papọ̀ mọ́ àwọn tí wọ́n rúkú àwọn tí wọ́n rúkú ń bọ́ níwà masajidullah suratul baqara aya forty three àdánwò ti dérí lẹ́wọ́ ẹ rí imam kò sí ní kírun jama ẹ rí afa tó kéwú gan jáde ọdún mẹ́rin ọlọ́dún mẹ́jọ kọ́dà ẹlòmíì lọ jámíà kọ́dà ẹlòmíì jáde mọ́kà níbi ìkan burú dé nsì òsáàsì ẹ̀kírun ni aláàkì wọ́n ti ń kí jama àlẹ́ mọ́ kí ti yín èmi náà ń bọ̀ kò sí ní kí tọ́ba dalẹ́ yọmọ wa san papọ̀ ara àwọn mòdìrú lè kí ó tọ́jẹ́ pé kò ní báwọn kí jama láyé ẹ̀ básìkò bá ti tó báyìí jama yóò sì bọ́ sọ́fíìsì yóò sì dárun rẹ̀ kí nílẹ̀ Yorùbá yìí náà ní ti ń ṣẹlẹ̀ àdéhùn ti dé o ẹgbọ́n tọ́lọ́ ń sọ ẹ̀wọ̀n táwa ń sẹ́ àyà alákọ̀ọ́kọ́ nù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì àyà lòun náà Suratu Nisa àyà one oh two anabi sallallahu alaihi wọ́n wà lójú ogun àtàwọn sọ̀hábà ọlọ́run ọba wọn sọ fún ànábì ipe ẹ má torí pé ń jà fẹ́sìn ń ṣe jihadi nítorí kẹ́sìn ò lè bá a máa máa sẹ́kù ẹ̀sìn kan bọ̀ ń sìn bọ́ba ti dé ẹ̀ pa yìí tẹ̀sí ti òun náà ní sọ́lá nítorí sọ́lá àgán wọn ti ń jagun ìdí sọ́lá àgán náà fi di ẹ̀ múlẹ̀ tí wọ́n fi ní ṣe kínní tí wọ́n fi ń kọjú àwọn ọ̀tá sọlá gánà làwọn láfiyàtọ̀ sọ́ta aláàdù bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà wò sọlá àfàmọ́ ń tara kàá fàkọ́dí káfàrà sọlá náà ló dìjà àwọn àtàwọn kùfà àwọn fèrè kalẹ̀ fún Allah tó dá gbogbo nǹkan àwọn fèrè kalẹ̀ fún tọ́lọ́hún ṣe kínní tọ́lọ́hún sọlá náà ni níyàtọ̀ wà ọlọ́wọ́n bá ní wa idha kunta fihim rí ànábì ọ̀ ń bẹ láàrin wọn báyìí fàkọ́mùtà láhùnmọ́ sọ́lá ẹ̀dógún dúró ẹ̀lẹ́ kírun ní jama falitẹkùn tọ́ ìfàtúnmìnì ma'ak àwọn kan nínú àwọn ìjọ rẹ̀ ẹ yín sí méjì torí ikima káwọn kan wá pẹ̀lú ẹ̀ káwọn kan gbé nǹkan jà lọ́wọ́ wọ́n lè yà àfọ̀tò àṣẹlẹ̀ hàtàwọn kí wọ́n má ju nǹkan jà wọ́n lẹ́wọ̀ lérí irun o àyè mọ́ àwọn táwí lè ṣe kíni wọ́n lè dé suratu nisa aya wọn o tu táwọn nàbí bá ti wá kí rákà méjì fáwọn ìdajì nù wọn àwọn ìdajì yòókù àwọn náà wà kírun lẹ́yìn jama ni wọ́n ń kí o jama àwọn tí wọ́n kírun tán náà lọ dìfẹ́ǹsì wọ́n lè gbé nǹkan lọ́wọ́ tí wọ́n máa sọ àwọn ọ̀tá ọlọ́run ò pé bẹ́ẹ̀ bá délé ẹ kí i kí ọmọ wa ṣe lọ́wọ́ tásìkò ọwà tó tá a ní tá à lọ́wọ́ yìí náà ẹ̀sìn náà ni àbí tí a máa wá kírun lọ́kọ̀ọ̀kan ẹ wo tá ń ṣe ìyàwó ńlẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ bàbá ìyàwó ìyá ìyàwó ìyàwó jama níjọ́ yìí ó di ẹ pe a ah, ẹni gbogbo orun mi papọ̀ báyìí bàbá ìyàwó jama èyí tó burú gan dìde yóò ní ẹ̀sìn lẹ́yìn náà táwọn kan bá wá dìde tán fẹ́ lè kírun jama lásìkò wọ́n máa gbé tọ́ àwọn náà ṣe kèfèrí àwọn náà ó kì í ẹ̀ ṣe kèfèrí lóòótọ́ àmọ́ ẹ̀ máa tẹ̀sí tẹ́ bá máa tẹ̀sí ni ẹ̀ mọ̀ pé ní fi mú wọn dá ogun dúró nítorí irun kò sí tẹ̀sí tẹ̀yìn náà lè dá dúró mọ́ ebi ẹ̀ sì wá fi tẹ̀sí lẹ̀ ẹ̀ lè kírun ẹ̀ tún padà síbẹ̀ àgbọ̀yé tó gbádùn àmọ́ àsìkò làlórí làlórí tá ń sọ fún làlórí làlórí sí làlórí lè tó ṣe. àwọn àlùfáà ni tí ó bá jẹ́ ọ̀ràn yẹn ni larakhasa Allahu lahum halal khawf ọlọ́run ọbọ̀ ọba sọ fún wọn pé ẹ dákun irun lé ní tọ́ba dọwọ́ alẹ́ ẹ wájà ń pa o ẹ má jẹ́ wọ́n pa ìsìlámù wọ́n ní ọ̀ràn yẹn tó jẹ́ náà lọ́lọ́run fi sọ fún wọn yìí pé ó yẹ kírun ọ̀ràn yẹn wọ́n sì kírun ọ̀ràn yẹn pẹ̀lú jama lójú ogun ẹ̀rí ẹlẹ́kẹta eléyìí hadith ni látọ̀dọ̀ anábùwà muhammad sassan sáwọn pété àbá ń pè ẹ̀rí ẹ̀rí méjì náà ni ayédà kọjá koran àbí kọjá hadith anabi téèyàn gbọ́dọ̀ sọ pé ebá hadith aláwọ̀ bá ní àti ọ̀làá wà àti ọ̀ rasul wa man yuti' ar-rasula ẹni bá ń tẹ̀lé anabi faqad ata'a allah ìdí ń tẹ̀lé ọlọ́nà al-wahyu wahyani ìtọ́sọ̀kalẹ̀ láti sámà méjì ni alukur'an wa bayanu alukur'an àti àlàyé alukur'an ni ìtààmúlọ́wọ́ àlàyé rẹ̀ ní sunna ló sì jẹ́ pé gbogbo tá à ń ṣe ìrun yídì táǹkì jama ó wà ní kur'an ìrun yídì rákà méjì Allahu akbar lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀márùn ibi ní sunna ló wà sunna àti kur'an ni wọ́n fi bíldì ẹ̀sìn o lè má pàkan kó fi apá kan lẹ̀ ọba ti ní wọ̀ ṣe súnà ọ̀ ṣẹ̀sìn lọ́n sọ yẹn ẹ̀ràn kó mọ wá sọ súrà tó bá wà nínú súrà wọlọ́wọ́ a sì ń pẹran a sì ń jẹ tọ́ba àdìgbò yà wá darun mọ̀ sí wa ní súnà mi ò lè ṣe o ah, ah. ẹ bọ́ ń jẹran wúrẹ́ o sì ń jẹran àgbò ń jẹ màálù nígbà yẹ̀wò súnà yìí ń da. sunna ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta tí mo wá fún yín anabi wa muhammad sallam anabi inna athqala salati ala almunafiqina salatu al-isha wa salatu al-fajr anabi ní irun tí mo ń lé fún àwọn munafiki jùlọ tí wọ́n fẹ́ kí irun isha yìí ni àti irun asuba walaw ya'lamuna ma fihima la atawhuma walaw habwa anabi ní tí wọ́n bá lọ lè mọ̀ oore tó nínú irun isha kéèyàn kírun isha yìí àti irun asubani wọn ò bá máa wọ́ lọ mọ́sálásí ni nígbà téèyàn bá rìn tán yọmọ wa wọ́ pé à kámọ́kì lẹ́yìn mi kámọ́kì lẹ́yìn mi kámọ́ gbẹ́nu dúró lẹ́yìn mi téèyàn bá mórí tọ́wà ń torí pé òru là kí méjèèjì anabi ni bashiru li mashaina binori tami yawm alqiyama bi dhulumati layl binori tami yawm alqiyama aw kama qala sallallahu alaihi wasallam anabi gbogbo àwọn tí wọ́n dìde ní òkùnkùn tí wọ́n lọ mọ́sálásí anabi ni ẹ fún wọn ní ro dùnú ipe Ọlọ́run ọbọ tàn wọn la tó bá di alqiyama ọlọ́run ọba yóò fi ìmọ̀lẹ̀ sínú ara wọn anabi wọn kà díẹ̀ sí yìí lọ anabi ni wàlá kọ́ni ahamamtu anabi ni mo gbèrò anabi de masalasi lásìkò ìṣá anabi bàbá àwọn jama bi wóró mẹ́ta anabi ni mo sì ń gbèrò lọ́wọ́ báyìí ani amúra bi sọ̀dá mo rò lẹ́mìí sí ipe kí n sọ fẹ́ nìkan kọ́ lọ lè máa lídìí irun fatukọ́ọ̀mù kí wọ́n sì gbẹ̀rùn dún thumma amara rajulan fayusalli bin nas thumma antalaqa ma'i birijali ma'ahum huzamun min hutab kí wọ́n sọ fáwọn kan nínú àwọn mùsùlùmí pé ọyá ẹ̀yẹn lọ lè ṣàgíjọ igi tó jẹ́ pé téèyàn bá fi dáná yín tètè máa ń jò ila qaumin á wàá máa lọ ilé àwọn tó jẹ́ pé la yashaduna sọ̀la tí wọ́n wá kírun jama fa uhriqa alayhim buyutahum bin nar á sì sọ̀nà sílé wọn àmọ́ ìní síbẹ̀ ìtìmọ̀rò lẹ́mìí tí mo rí pé ọyẹ kan sì fún wọn àwọn tí agbélẹ̀jòkó kírun lé lọ́kùnrin àdìsí wa ní Bukhari six fifty seven ó wà ní Muslim one thousand four hundred eighty wájú lè istidlal àwọn àlùfáà ni ẹ̀rí wo la fẹ́ mú nínú àdìsí òun náà ni pé min al-hadithi ala ujubi salati li jama'ati min nahiyatayn irun jama fọkùnrin dandan ni ìdí méjìlá fìrin lẹ̀ lérí àdísì anahiyatul ula alakoko anahu wasofal mutakhallifina aniha bin nifaq anabi ó fi ìròyìn manafiki ó fi ìròyìn àwọn tí wọn wá kírun jama lọkùnrin sẹ́yìn kó a manafiki lánàá anabi wá ní manafiki dán wọn ni tí wọn ní fi ìròyìn manafiki ìròyìn yàn lérí ntọ́jẹ́ tàfẹ́ téèyàn bá ṣe nǹkan káwá fi ròyìn mọ̀nàfíkì ròyìn rẹ̀ àfi kọ́ jẹ́ nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn tó gbé jù sílẹ̀ tó yẹ kó ṣe. mọ́tò wa kírun sìn ọ̀n wá lọ́sàn-án tí kálukú rí ọ ọwọ́ adigbélé zu lásùbà tá a ní ma yé wa ẹni bá wà náà lárí ọwọ́ kirimalé ó kírun ìṣá pẹ̀lú jama ó kírun ṣubú pẹ̀lú jama ànábì ni mọ̀nàfíkì ni ọ wọ́n ní tẹ́ bá sọ yìí ni mọ̀nàfíkì dandan nìkan kéèyàn tètè mú kó ẹlẹ́ẹ̀kejì anahiyatu thaniya annahu hamma bi uqubatihim على التخلف عنها والعقوبة إنما تكون على ترك واجب. wajib النبي rí i pé anabi ní ìyàtọ̀ yẹ kí wọ́n jẹ wọ́n nù àmọ́ yìí ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ntí yọba ti mú ìyà jẹyàn kì í ṣe nǹkan tí tabafẹ́ láàṣì tabafẹ́ àníṣe ètò wọn torí ẹ̀ ilé kálukú ná sẹ́yìn oníṣà ìpè ẹ̀já tètè ṣe nǹkan yẹn o ajẹ́ kì í ṣe nǹkan tabafẹ́ ọ̀ràn yẹn ni àmọ́ anabi náà fi wọ́n lẹ̀ ẹ̀sán wọn dọ̀dọ̀ ọlọ́run èmi ò ní ṣe dé anabi ò jólẹ̀ nìkan o àmọ́ ká pé nínú ìdájọ́ ẹ̀sìn oye torí anabi rọ̀húfù ni rọ̀hìmù ni aláàánú ni bó ṣe láàánú tó anabi ni kájólé wọn kán wá torí ẹ̀ máa wá tètè wá kírun jàmáà ìbá sì dáa fún wọn torí oore tó fẹ́ bọ́ fún wọn látara ìrun jama kìkì abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìṣàánú wa jaa fi sahih muslim anna rajulan a'ma wọ́n ní ó wà nínú sahih muslim arákùnrin kan afọ́jú ni sẹ́rẹ́ afọ́jú ẹ̀mẹ́ta ń pè láfọ́jú kọ́lẹ̀ má jojú wọ́fọ́ o afọ́jú lẹni tó jẹ́ pé àtọ̀sán rẹ̀ àtòru rẹ̀ black náà ni méjèèjì bákan náà yọkà mọ̀ pé òrùn ń ta òun la nífi mọ̀ pé sago mọ́kànlá ò ti lù báyìí òrùn yìí ń ta ńlá àmọ́ ní ti ń wò àtòru àtọ̀sán dúdú náà méjèèjì ọlọ́mọ fọwọ́ lójú ọlọ́mọ fọwọ́ lójú ọlọ́mọ sọ wá di táwọn wọlé ọlọ́ agbára ọlọ́wọ́n bá a táwọn wọlé afọ́jú Allahu akbar táàfin mọ̀ pé dandan ni irun jama anabi ni afọ́jú ọfọ́jú ó kẹrin jama masalasi ó lè bá anabi sàlá afọ́jú yìí lọ lè bá anabi ó ní ya Rasulullah ìwò jíṣẹ́ ọlọ́run laysa li qa'idun yakuduni ila al-masjid ìyẹn rẹ̀ nìkan kan tó fẹ́ fà masalasi sẹ́mi pé wọ́n máa ń fa afọ́jú káàkiri kọ́mọ bá jásí kọ́tà kọ́mọ bá fẹ́rí gbá kọ́mọ bá fẹsẹ̀ kọ́ fásá aláwo ayọ̀dọ̀ xisa aláwo ọ wà ní ìrà nàbí ó sì yọ̀ǹda fún mi kémi wọn kírun tèmi ńlẹ̀ ayọ̀ sọ́lì àfi bẹ́ẹ̀ tì yí farọ́ xasa aláwo ni ọ̀fẹ́ máa kírun ńlẹ̀ ojú rẹ̀ ti fọ́ máa lọ falama wàllá nígbà tó pẹ́yìn dàtí ńlọ dàáhù anabi wá pè anabi ni hali tẹsánmá òní àmọ́ ń gbọ́ tí wọ́n bá pèrò kọ́ọ̀lẹ̀ náà ó ní bẹ́ẹ̀ ni àníbi ló ń gbọ́ ọ̀ ń gbọ́ ńgbò ah, tí ń gbọ́ ni fa ajib dandan ni kọ́ọ̀lọ́ lè dọ́lọ́wọ́n ba lóhùn. nígbà wọn ni kí afọ́jú kọ́tẹ̀ kọ́tẹ̀ jẹ́jẹ́ kọ́tẹ̀ pa títí tó fi dé masalasi tánà bí fi ní dandan ni kó lè dọ́lọ́ lóhùn ẹni wá rí ni wá jòkó nulẹ̀ ó lè hùn sí alúwa àwa ní sẹ́wù ẹ̀ kẹnu jama. jama ó ní sẹ́yìn sẹ́yìn mọ́lọ́n ìtì mẹ́rin alukọ̀rán àti súnà ni wọ́n ń pè lẹ́sìn kì í ṣe ń táwárò èyí tó wà ní alukọ̀rán àti súnà ni pé gbogbo ọkùnrin gbọ́dọ̀ wá lọ mọ́sídìí kó lè kírun jàmá whoever ọwọ́ forty one days ẹlẹ́mi lọ́dún kan ọlọ́dún méjì wà kọ́dà ọlọ́dún méje wà ìgbàjọba àwọn yìí ń bẹ Sudan àwọn tọ̀dọ̀ wa ń bí ó ti bá dé ọdún méje wọ́n wá ń Sudan ìgbà tó fi jáde lẹ́yìn ọdún méje báyìí yàfa yóò ti di jinnu yóò ti di àlìjànú tó ti máa wò kọ̀rọ̀kọ̀rọ̀ báyìí ẹni tó ti rí òun ti pẹ́ ìfúnkan kò ní wọn ò ní jọ jáde lọ́sàn-án kójú ọmọ fọ́ lẹ́yìn àṣùbà ni ó jáde gbóòrùn bá wa mú yọ máa dẹjú díẹ̀ díẹ̀ títí kójú ọmọ bá fọ́ kójú ń fọ́ gan sí ọ̀wásán jàmá mùsùlùmí ọ̀wá rí náà. Odupe dúpẹ́ ojú rẹ̀ ọmọ pé ìrun wa fi ń dúpẹ́ fọlọ́ ọlọ́run wa dúpẹ́ o ọlọ́mọṣẹ́ ṣàánú wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ́n ní tòun tí wàhálà wájú lè stidilal òun náà ni pé tòun bí wàhálà afọ́jú ṣe pọ̀ tó kó dédé mọ́sálásí ànábì sì sọ fún pé ọgbọ́n ọmọ dandan ni kó lọ mọ́sálásí ìtí wọ́n bá ọ̀rọ̀ ni láàfin mọ̀ pé irun jama fọkùnrin dandan nígbà tó ti tiwọn tó yọ afọ́jú náà lẹ̀ afọ́jú ọlọ èmi máa àwọn èèyàn ní Saudi Arabia tó jẹ́ pé wọn ò rí náà wọ́n sì gba àwọn èèyàn ṣiṣẹ́ ẹ̀ mọ́ṣẹ́ tó gbà wọn ká máa mú un lọ mọ́ṣáláṣí òun náà lọ ọ́fíìsì tó gbà fún yóò sì máa sanwó sùn tó bá ti di ending òun kò rẹ̀ lé lọ́wọ́ òun náà fa bàbá lọ mọ́ṣáláṣí lẹ́ẹ̀ márùn lójúmọ́ àwọn oníkẹ̀kẹ́ wà àwọn stroke bàbá kan pè ní asaif bàbá yẹn stroke mu mọ́ṣáláṣí tí èmi ti kírun tá à ń gbé ẹgbẹ́ yọfẹ tóbi ọdún mi mẹ́rin tí mo lò mọ́sálásí yẹn oye n ò lè má gbé bàbá yẹn wá sí mọ́sálásí lójúmọ́ pẹ̀lú stroke rahimahullahu ta'ala rahmatan wasa bàbá náà ti padà wá kú ẹni tí ń gbé wá ní ọmọ Sudan tó ṣùgbọ́n ti wá parí wọ́n wá sanwó fún owó tó lé ní fifty thousand naira bàbá fifty thousand tí bàbá yìí fi ń dájọ lóṣooṣù yìí jama nítorí kíni lè sọ láti jama nítorí ìrún jama. jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ma buniyatil masajid wa ma shuri'ati imaratul masajidi illa li salatil jama'a ẹ jẹ́ apá yọlọ́n gbogbo àwọn ọkùnrin tá à ń kírun lé à ń sẹ́ mọ́ṣáláṣí tá a kọ́ kalẹ̀ yìí tọ́jẹ́ ilé ọlọ́n ilé ọlọ́n ni ilé ọlọ́n ni kò sẹ́nìkan tó fẹ́ kí lè wọ́n tù kò sẹ́nìkan tó fẹ́ kí kọ́mpìnì wọn daworo ilé ọlọ́n tá a kọ́ lẹ̀ yìí èyí tó ga jù mẹ́ Kaaba gbogbo ilé tó kù wàyín nàlẹ́ masajida lillah ọlọ́run bá ní àwọn mọ́ṣáláṣí ilé ọlọ́ni fàlẹ́ àtẹ̀dẹ̀ ọmọ aláì àdá ẹ máa pè mí bẹ́ẹ̀ ẹ máa pẹ̀lú mi bẹ́ẹ̀ o àwa lọ́bẹ̀ sáfẹ́ kí lè wọ́ daworo sáfẹ́ kí lè wọ́ tu ni talọ́fẹ́ kí kọ́mpìnì òun tu kò sínú wa inú ọlọ́run lè dùn kankọ́ mọ́ṣáláṣí kalẹ̀ kámọ́ ọ̀rọ̀kùnrin bẹ́ẹ̀ mọ́sálásí tá a sì kọ́lẹ̀ yìí kẹsẹ́ bá kan kọ́lẹ̀ pẹ̀lú fashion àbá kọ́lẹ̀ kọ́kà máa jẹ́ design láàrin ìlú àwọn èèyàn máa lọ bẹ̀ ni èmi àti ẹ̀ náà lá máa lọ bẹ̀ nígbà tí wọ́n wá kírun jàmá títọ̀ òun náà wá tí eléyìí náà wá ẹ̀ sọ lé ọlọ́run daworo ni ta ló fẹ́ kí ilé wọn daworo inú rò ní dùn tílé ẹ bá daworo inú ọlọ́run bọ́ ní dùn ọlọ́run bá ní fi bóyó tìrì àdínàlá ọlọ́run ṣe rí gbogbo mọ́sálásí tí ń bẹ lágbègbè yín lágbàláyé èmi ọlọ́run bá ti yọ̀ǹda mo ti pàṣẹ à ẹ máa gbé ọkọ mi tóbi mẹ́jọ ojoojúmọ́ ẹ̀dí iṣẹ́ tọ́lọ́ ń bẹ̀ wá jẹ̀mọ́ ọ̀wá ń wá tákàdá káàkiri ọ̀ ń wá owó káàkiri owó tó ọmọbi tó wà owó tó ọmọbi tó wà tí wọ́n ọmọbi tó wà ni wọ́n ọmọbi tíṣẹ́ wà wọ́n ọmọṣẹ́ tó ṣe tó jèrè wọ́n mọ̀nà ọ̀la tí wọ́n ń pẹ̀lú tó kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí wọ́n fẹ́ kí lè ọlọ́run dáwóró ni ọlọ́run ọba ni wọ́n yóò kára fi hà smuhu fi hà hà tó wà ń bẹ̀ wọn fil masajidi ọlọ́run bá ní gbogbo ilé mi pátá mo fẹ́ kẹ́ ẹ máa dárúkọ mi bẹ́ẹ̀ muhazi ni ó ní alahu akubaru alahu akubaru yóò wí délẹ̀ tán àwa jẹ̀mọ́ náà táwa náà lọ kí làwa náà wọ́n wí alahu akubaru alahu akubaru alahu akubaru yusabihu lahu fiha ọlọ́run bá ní mo fẹ́ kẹ́ tí mo ti subahana láàyè ń bẹ́ẹ̀ subahana rọ̀bí ala azim àbí subahana rọ̀bí ala ala fiha nínú àwọn ilé masalasi àwa dádúgbò yín ìmáàmù àti ladani làdáni nìkan ni wọ́n kírun zuhuri ẹ̀sìn bẹ́ńlẹ̀ kílẹ̀ wá ṣe láyé gan kílẹ̀ ń ṣe lọ́wọ́ tó dín lọ́wọ́ ọlọ́wọ́n bá ní yusabbihu lahum fiha wọ́n mọ̀ ṣe subhanallahi nínú àwọn ilé yẹn bilugodo ń wé wálé asọ́ọ̀l láàárọ̀ mo fẹ́ máa rí yín bẹ́ẹ̀ nírọ̀lẹ́ mo fẹ́ máa rí yín bẹ́ẹ̀ lálẹ́ mo fẹ́ máa rí yín bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní yusabbihu àwọn tí wọ́n máa ṣe subhanallah tí wọ́n sì máa kírun fún ọlọ́run ọba rijalun ọlọ́run náà àwọn náà lè yàn pàtàkì tó wà láàrin yín rijalun rijalun kálukú náà ní máa ń pé inú àwọn kálíbà kan làwọn wà kò sínú àwọn kálíbà tó wà tọ́lọ́run recognize tó tó àwọn kálíbà tọ́lọ́run sọ yìí ọlọ́run rijalun àwọn èèyàn ni wọ́n àwọn èèyàn pàtàkì wọ́n máa lọ sí mọ́sálásí látò lè ihimu tìjára títà rírà ò ní dí wọn lọ́wọ́ wàlá bẹ́ẹ̀hùn ìtí wọ́n fẹ́ ta ò ní dí wọn lọ́wọ́ ìtí wọ́n fẹ́ rà ò ní dí wọn lọ́wọ́ andikiri la kọ́ wa darí wọn kó nbí ìrántí ọlọ́run sẹ́mi pé àwọn ìrántí ọlọ́run mọ́sálásí wáyé kọ́ mi sọ̀la kò ní dí wọn lọ́wọ́ ká má lọ lè kírun mọ́sálásí lásìkò suratu nur aya thirty six thirty seven ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa wajhu al-istidlal níta ń gbọ́yé nínú nínú àyà yìí òun náà ni pé ọlọ́run ní ká kọ́lé kọ́lọ̀ ọlọ́run sọ pé ẹni bá kọ́lé fóun òun ọ̀kọ́lé fún lálìjánà ibi tó pàtàkì dé tẹ̀rí ọlọ́run ọba tó lọ́wọ́ ọ̀kọ́lé fún tọ̀hún lálìjánà yìí ṣé ọlọ́run ní kọ́kọ́ kalẹ̀ mt ni kọ́mọ̀sí kankan bẹ̀ kẹ́mọ́dé bẹ̀ ẹ̀ di mọ́sálásí mi nílùú mi ẹ̀ wà rí eruku mọ́sálásí wọn ni à jimá nìkan wọn kí mẹ́ àwọn aráàlú ń kọ́ àwọn mùsùlùmí dà láàrin ọjà ẹ ra àwọn ìjọba ọlọjọ máa bọ ẹ ní kírun nínú táwọn fẹmọ pé dandan ni kí ọkùnrin ọlọlẹ kírun masalasi alhuduru ila salati jama'a dalilun ala sidiki imani sahibi wọn ni gbogbo ẹni tẹ bá rí ti ń wá kírun jama lọkùnrin ẹ mọ̀ pé imani kan bẹ lára ẹ àmì olùgbàgbọ́ òdodo ni irun irun innaha lakabiratun ọlọ́run bá ní irun náà rọrùn o ẹni wákàtí márùn yẹn ọlọ́run bá ní ó tóbi o illa ala al-khashi'in àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run ọba nìkan ni èyí tóbi lélẹ́rí àwọn yẹn wọ́n mú fúyẹ́ ni àlọ́ lákọ̀ọ́kọ́ àlọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀karùn ẹ̀ márùn lójúmọ́ díútì wa gan tọ́lọ̀ ní ká wá ṣe láyé nìyẹn jama gbogbo èyí tó kù tá à ń ṣe à ń ṣe kó lè bá rọ̀ wá lọ́ kó lè bá ràn wá lọ́wọ́ láti lè kírun ni irun ni wọ́n máa di iṣẹ́ rẹ lọ́wọ́ iṣẹ́ rẹ ò gbọ́dọ̀ di irun lọ́wọ́ ọlọ́wọ́n bá ní innama ya'muru masajidallah ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n máa ń lọlé ọlọ́run tí wọ́n máa ń lọbẹ̀ mani amana billah àwọn tó ní mani ní ọjẹ́ o wal yawmil akhir tí wọ́n sì nígbàgbọ́ pé ìjọ àlìkìyàmọ̀ òde wà kọ́ ọmọ sọ́la tí wọ́n sì rojọ́ mọ́ṣáláṣí tó ń kírun bẹ́ẹ̀ ya'muru masajidallah i'mar masajidallah ìmá lọlẹ̀ kúnlẹ̀ ọlọ́run bá kẹ́kẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́run bá ní ẹnìkan ò ní máa lọlẹ̀ ọlọ́run nígbàkigbà lóòrèkóòrè àfẹni tí ó nígbàgbọ́ nu ọlọ́run ẹni tí ó bá wá mọ́ṣáláṣí ìgbàgbọ́ rẹ̀ fúyẹ́ ń kírun lé òsínú àwọn tọ́lọ́run ròyìn suratu tauba aya 18 iqamatu salati al-jama'a fi qaryatin ismatun min ash-shayatin anabi wa muhammad sasana anabi jí ó yé wa pé gbogbo àdúgbò tí ọba wà àbí ìlú tọba wà tẹ́ ẹ̀ máa allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ẹ gbọ́ kéèyàn kókó mẹ́ báràkì àwọn èṣù àtàwọn àlejò náà anabi ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ló sì jẹ́ pé tọ́ba fẹ́ gbalé masalasi àdúgbò lọ́wọ́ kọ́kọ́ máa wá kó tó gbalé lónìí máa rojọ́ pé ẹ̀yin máa mẹ́ta kun tí masalasi tọ́ba jìnnà sí yẹn bó lè yóò ṣe ọ̀fẹ́ ralẹ̀ wọ́n ní kọ́ wá ralẹ̀ ẹ́sítéètì kan wọ́n làwọn kan polówó lẹ̀ ẹnìkan mò ń lẹ̀ kan ní kó tó lọ ọ́fíìsì bàbá ẹni tí ó mọ lọ́bẹ̀ ọkọ̀ kọ́ fún ẹ dákun masalasi wà níbí torí mọ́sálásí gan ni iṣẹ́ rẹ̀ eh, anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma min thalathatin min qaryatin wala badi anabi ni a ní rí àwọn èèyàn mẹ́ta péré ní masa ní ìlú kan àbí ní gbèríko kan àbí lágbègbè kan la tuqamu fihim sala àwọn mẹ́ta ti wà ń wọn ò wá gbẹrun dúró ń bẹ wọn ò kírun jama illa stahwadha aleihim shaitan àfi kí yéésù ọjẹ gàba lérí wọn lù yẹn ẹ mọ tán ni èèyàn kó sọwọ èso ẹ mọ pé ó ti wà nínú ẹgbà wá pé tí àwọn ṣetani bá ti gbọ́ Allahu akbar Allahu akbar yọ sá lọ ibi wọn ò bá ti wá sá Allahu akbar Allahu akbar ẹ kí làwọn èso ọmọ sí mẹ ibẹ̀ wọn ti mọ sí mítìn ìlú tí wọn bá ti ní masalasi ẹ máa wọ olú mo ṣe rádaràdà ní orí anabi ni tí wọn bá fi lè kírun ní jama nílùú kan àfi kí àwọn àlìjànú burúkú kí wọn fi bẹ̀ṣẹ̀ lé wọn máa wá yọ wọn lẹ́nu wọn máa dà wọn láàmú fa aleikum bil jama'a anabi ni ọdọ wọn kẹmọ kírun jama o fa innama ya'kulu dhi'bu min al-ghanam al-qasiya anabi nítorí pé adákẹ́ ọ̀dá o anabi adaki ọ̀dà o anabi ni ẹ máa bẹ pẹ̀lú jama ẹ máa kẹrun pẹ̀lú jama ẹ máa ṣe pẹ̀lú jama dada, ẹ má dáwà o anabi nítorí pé ṣe é rí ìkòkò tó bá rí àwọn ọ̀pọ̀ nínú àwọn àgùntàn abẹ́ran ẹ̀rù wọn máa bà á láti lọlẹ̀ àtàkì wọn àmọ́ èyí tí máa mú jẹ tipa máa ń ká òun náà lèyí tí ń bá ń yọ bọ̀ lẹ́yìn tí ń rìn bọ̀ lẹ́yìn lónìí kan yọkàn rárá mu mọ́lẹ̀ ni sallallahu alaihi bọ́ọ̀ bá máa ń lọlé kírun mọ́sálásí ànábì ní ṣètánù ó ṣe kíni àwọn jàǹdùbú ní kápá lérí rẹ̀ wọ́n sì mú ọmọlẹ̀ wọ́n máa ní nǹkan da nǹkan dàrú ọlọ́run má jọ̀rọ̀ wọ́ dàrú ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa inú táà fi tún mọ̀ pé àní dandan nìrún ànábì sọ àdéhìí kan nafuyu kamal nafuyu kamal sọlan ànábì ní kò sí irun tó lè kí nínú ilé ó sì kọ́ hákùrá nìtó kọ́ ọmọ kéwú tó kọ́ jẹ́ni ọlọ́run tó tó lè dàbí ètò kí masalasi anabi ni man sami anidaa ẹni bá gbọ́ ìpè irun falam yujib tí o wà lọ lè dọ́lọ́ ọba lóhùn masalasi fala salata lahu illa min udhr irun rẹ̀ pé nafu il kamal kìí ṣe wala salata lahu pé kò nírun ó nírun àmọ́ ó nírun pẹ̀lú ọṣẹ lọ́ni ọṣẹ ẹni tó filẹ̀ ọlọ́run ọba lẹ̀ tí ò lọ ọṣẹ ẹni tọ́lọ̀ ní kó lè kírun ní ilé ìhùn tó lòun ọ̀ àmúnirun ànábì ní irun rẹ̀ ò pé dé fàlásọ̀ látàlá o náfìlì kàmáà irun rẹ̀ ò pé àfi tó bá ní ẹsikíùsì tí ẹ̀sìn farama téyìn lè torí ẹ̀jọ̀ kó lé tó fi ní kírun jama léyìí tá padà máa ṣàlàyé afọ abdullahi ọmọ masoud radiyallahu anhu inú àwọn tí wọ́n kí olódò ànábì àwọn eléyìí wọ́n yé pààrùn jẹ ní masalasi wọ́n ló ní masarahu an yalqallaha gadan muslima ó ní gbogbo yín ẹni bá fẹ́ pàdé ọlọ́run ọba ní mùsùlùmí lóòótọ́ tọ́lọ́run sì ni àgbọ̀dọ̀ kú àfi ká kú sínú islam ó ní fali yohavid ala awula isolawati haithu inada bihin ó ní kẹyà mójútó àwọn àrùn wákàtí márààrún kẹsì má lọ lè kí níbi tí wọn ti ń pè yín pé kẹwàá kí níbo náà ti pè àwọn kí nínú àwọn mọ́sálásí ọlọ́run lẹ́wàá rí mùsùlùmí lẹ́nu tí ó wàá kọ́lé yóò lòun náà ni o yọ wá yọ sọ́ọ̀bù kan tí ń pè mọ́sáàsì nígbà míì gan ó lè fa sóró sí mọ́sáàsì kọ́ mùsọ́lá ni ebi wọn ti yan náfìlà ni yọ wá àbí kò sí ládùúgbò títí yóò ti géètì ẹ̀wọ̀n àtàwọn ọmọ rẹ̀ wọ́n máa ṣe kínni mọ́sálásí kọ̀ ọ̀hún mọ́sálásí ọ̀yọ̀ ojú ọ̀nà táwọn ará àtàwọn máa ṣe kínni táwọn máa wá ni wọ́n gbọ́ pé masalasi kan fẹ́ lásìkò ànábì tó jẹ́ pé ẹbí nìkan ní kírun bẹ́ẹ̀ lómi ìwá bẹ́ẹ̀ mùsọ́lánù ibi àti máa yan náfìlà ọkùnrin lè nínú lé obìnrin náà lè nínú yàrá rẹ̀ tí ó ní bí o ibi tètè máa yan náfìlà mọ́sálásí níbi tí gbogbo ará àdúgbò wa ẹ yọ géètì ta tẹ ẹrù olè bá wà ń bà yín ẹ wà fẹ́ǹsì ara yín mọ́ igun mọ́sálásí ẹ̀yin náà máa jáde lọ́bẹ̀ ẹ bá wá bí bàbá olówó nílẹ̀ yorùbá ẹ máa wá pé security security yóò nítorí pé sẹ́ẹ̀ máa pé ah, èyàn gbọ́dọ̀ máa jáde láago márùn àbọ̀ èmi ah, yóò save náà ìwọ́n tó gún Canada tó lọ sí UK láti UK wá sí eh, Nàìjíríà ẹ̀mí rẹ̀ save mi wọ́n ta ló sọ mbẹ́ àwọn olówó yẹn wọ́n ti wọ́n wàrà àwọn àfa gidi sọ fún wọn wọ́n wá ti kà á sí fáàrí mo lè bẹ́ nìkan jó mo ní ọmọ ya mílíọ̀nù àti ọmọ ní arákùnrin yìí mo ní ewu lẹ́sẹ̀ ń bí ó ní mọ́ṣáláṣí àwọn mọ́ṣáláṣí òbò ẹ yọ ẹ géètì síta ó ní mọ́ṣáláṣí àwọn tí ń kírun pẹ̀lú àwọn fámìlì mi ni à ah, èyí ò mú ọ kò mú ọ abẹ́lẹ́ wọn aláàkọ́ lọ́hún sànú wa fàwa idu ọ̀kan nínú ah, àwọn sahaba abdullahi bin masoud náà ó ní wàlẹ̀ kọ́dọ̀rọ̀ ìtùnà ó láwa ti mọ̀ nígbà wa wa nínú wa illa munafiqun ma'lumun nifaq àfẹni tó jẹ́ pé àwa gan ti mọ̀ pé mọ̀nàfíkì ni àwọn mọ̀nàfíkì wọ́n wá mọ́sálásí wọ́n yìí tó mọ̀ pé rẹ́ mùsùlùm tó ní wá mọ́sálásí mọ́sálásí gan ló já mọ̀ pé mùsùlùmí ni ọ́ mọ́sálásí gan ló já wọ̀nyọ́ mọ̀ pé mùsùlùmí ni ọ́ fawaidu salatil jamaa sẹ́rẹ́ yìí tá a kà yìí níwọ̀n bá díẹ̀ táwọn afa kà ní tá a fi mọ̀ pé dandan ni kọkùnrin ọ lọ mọ́sálásí àwa ó mọ̀ tá a máa rán àwọn abúlé ti pé a ah, ẹ dákun ọlọ́run ṣe ń dandan fún yín ni tẹ̀yìn ọba lọ tábù tọ̀hún náà lọ tábù tìyín náà lọ ilé ọlọ́run bá ti pààyàn inú ọlọ́run ní dùn ẹ̀ṣẹ̀lẹ̀ máa gba táwa tá a jọkùnrin gbogbo tí ó bá di wa lọ́wọ́ tá a fi mọ̀ pé ká lè kírun mọ́sálásí dandan ni fún wa kọ̀ wá sí ntọ́lọ́wọ́n bá ní àṣẹ tí ò láǹfààní wa min fawaidi salatil jamaa àwọn àǹfààní wọn nínú àwọn àǹfààní téèyàn máa rí tí máa ń lọ lè kírun jamaa èyí ni ọkùnrin o sẹ́rí ọlọ́run kí àwọn obìnrin púpọ̀ ní padà wá sàlàyé ọ̀rọ̀ tiwọn sẹ́rí irun tiwa táwọn kí masalasi dandan òun lọ́lọ́lájú sẹ́ẹ̀rí tiwọn inú yàrá tiwọn lọ́lọ́lájú ẹ̀yin padà ń bọ̀ wá sàlàyé lérí ẹ̀ pẹ̀lú adillatun minal kitabi wa sunna nínú àǹfààní tí ẹni tí ń kírun mọ́sálásí ọ̀jẹ̀ anabi sàlám sọ pé sọláàtù jamaa ẹni tọ́lọ̀ lè kírun jamaa tafudulu sọláàtù alfadhi bisabu iwa ìṣirin na daraja a fún ní ládàá twenty seven ẹni tó kẹrin nulẹ̀ wọ́n gba ẹyọ kan one thousand àti twenty seven thousand ṣe bákan náà méjèèjì eléyìí di ọjọ́ ma pé nǹkan ń bọ́ fún ọ wọ́n bá kírun tán kádà ọ̀mùtí gan náà ọ̀mùtí gan ó ní tán bá kírun tán òun náà kí tóun ó ní ìbẹ̀rẹ̀ kí ni Allahu akbar wallahi ó ní bẹ̀rẹ̀ àṣetáni ẹ kàn máa ń ta sí ẹ̀ létí náà ni ó ní bàbá kírun tán ẹ wà á kíte mi ó ní bẹ̀rẹ̀ àṣetáni ni wàláhì sọ́dà kankan wọ̀ wọ̀kàtó òpòrọ́ ni o àmì ìtọ́sọ ni òdodo lọ lọ́mọ sọ alọ́rẹ́ àṣetáni ẹni tó ṣètáni ti ń dà láàmú ní òòrè one thousand lẹ́ẹ̀ tí wọ́n kó twenty seven thousand lẹ̀ tí wọ́n wà ní one thousand ní lòun fẹ́ ní láyé o ẹ wo ti ń bọ́ fún ọ ní jojoojúmọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé anabi wa muhammad sallam anabi tó bá dúró alikiyama anabi ni ọlọ́run gbé wa dìde sí adadul mahshar adadul mahshar yẹn òun náà ni ilẹ̀ kan tó tẹ́ pẹrẹsẹ tó fẹ̀ tó funfun báláwo ó funfun ju yẹpẹ ẹ ẹ. Eh, mo la ń pe okun àtọ̀sà ee eh, ó funfun jùlọ yóò funfun báláwo ànábì ni kò ní sẹ́ni kan tí ó pè di kò ní sẹ́ni kan tí ó bọ̀ tá a ní rí ń bẹ̀ nínú gbogbo tọ́lọ̀ ń dá ibẹ̀rẹ̀ ọlọ́run ó gbé wa dìde sí níjọ́ yìí ọlọ́run wa sún ọ̀rùn mọ́ wa ọlọ́run wa ní káwọn kan wà lábẹ́ bòjì tí ò ní tẹ́ǹtì ọ̀tọ̀mátìkì bòjì ni ẹ̀ ní rí kankan bẹ̀ ọlọ́run máa sa àwọn kan síbẹ̀ nínú àwọn tọ́lọ́ wọn sàṣìbẹ̀ ìjọ náà anábì ní sábà àtọ̀ àwọn méje yudhilluhumullahu bi dhillihi ọlọ́run fi wọn sábẹ́ bòjì yawma la dhilla illa dhilluhu níjọ́ tí ò bòjì kankan lẹ́yìn bòjì ọlọ́run anábì wọn kà wọn nígbà tá anábì ọkà wọn anábì ní wa rajulun qalbuhu mu'allaqun fil masajidi fil masajidi anábì ní arákùnrin kan tó pé ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ó so mọ́ masalasi débi pé bí kọ́sá máa lọ masalasi ní gbogbo ṣẹ́jú kọ̀ọ̀kan yóò sá máa ni wọ́n ti tún pèrún a ilé ilé ọlọ́run jẹ́mọ́ mùsùlùmí tó bá ní kẹ́ni kọ̀ọ̀kan wá ń sìn pé tó àwọn òkú wa lọ lé Buhari lọ́la ẹ̀rí pa àníyàn sọmọdúnmọ́ láàmà pé a Allah akbar a dé aṣọ rọ̀kì lọ́la àwọn ní o débẹ̀ Buhari àbá Buhari la àláfíà fún Allahu akbar kátà pé ọlọ́run ọba tó dá gbogbo nǹkan wa anna lil masajida lillah àyà ti tó fún yà ilé ọlọ́run anabi wa ni àwọn tó kàn wọn masalasi àwọn tó kàn wọn so mọ́ bẹ́ẹ̀ à ń sà wọn à ń da wọn sábẹ́ bòjì nítorí pé ọkàn yẹn ò ní so masalasi àbíkọ́ máa kírun jàmbá àwọn kan wá bí anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n láàyè wò lọ́lọ́wọ́n bá kórira jù ibo lọ́lọ́wọ́n bá bínú sí jùlọ àyè wò lọ́lọ́wọ́n fẹ́ràn jùlọ anabi ni la àdìrí ata asa ala Jibril anabi lè mi ọmọ o ó dìgbà tí mo bá bí Jibril Jibril làáfà nàbí kẹ́nìkan ọmọ sọ pé wọ́n láàfà wọn ṣètò làáfà rẹ̀ wọ́n láàfà bò anabi ń láàfà dìbìrìlù wá dé anabi ni ibo ló burú jù lérí ilẹ̀ ibo ló dáa jù dìbìrìlù ata asi alàlá emi ọmọ ó dìgbà tí bá bí ọlọ́ dìbìrìlù ọmọ kọ mọ gbogbo nǹkan anabi náà mọ gbogbo nǹkan wọ́n wá sísan bọ̀dù wọ́n wá ní alájí awòrà o alájí atẹ̀yẹ̀pẹ̀ èèyàn sísè mi ṣé gbogbo tá gbé wá náà lọ́pọ̀ ọmọ kọ̀ wá síjọ́ tí nẹ́tíwọ̀kì wú eféèlì kò sí pé nẹ́tíwọ̀kì ọ̀dà lónìí kò sí yóò di kankan wí lọ́mọ sọ alẹ́ lérí ibú jama yọmọ wa dá wà lálẹ́ sínú gbèsè ayé àwọn yẹn àwọn yẹn ní sinmi mọ́ látara tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹ̀ jìbìrìlì wa bí ọlọ́run ọlọ́run bá ní kọ́ sọ fún pé ahabul biladi ilallahi ibi ọlọ́run fẹ́ràn jùlọ ayé téèyàn máa ń jókòó ńbẹ téèyàn masalasi sallallahu alaihi wa sallam mọ́sálásí làwa máa ń pẹ́ débẹ̀ ẹ̀rí wọ́n ti kírun dédajì yọmọ wa wọ́ bọ̀ nígbà tí wọ́n ń tì í. salamu alaykum wa rahmatulah salamu alaykum wa rahmatulah gbúgbúrúgbúrú o de tó sálọ. ọlọ́ni bá idha faragta fansab ọlọ́ni bẹ́ẹ̀ bá kírun tán ẹ farabalẹ̀ wa ila rabbika farghab ẹ ní bùkátà ẹ béèrè tẹ̀ ń fẹ́ lọ́wọ́ lọ tó jẹ́ pé ànábì yìí kanjú kó masalasi yóò ṣe àsìkárù lásùbà yóò ṣe lẹ́yìn alásàrì ẹ má jẹ́ àkanjú kó masalasi mọ́ lóògùn àtàbà wà mẹ́wọ̀n wọ́n ní lóògùn àtàbà wà masalasi tá à ń retí irun mi àbá wà ń bẹ̀ lánìyàn ìbáadà bí gbàtà ń kẹrun náà ọlọ́run wọ́n sọ wà lọ́ta masalasi o níjọ́ àlè kíámọ̀ ọlọ́mọsá fà wá náà sínú àwọn tó wà lábẹ́ ìbòjì ọlọ́run ẹni tí ẹ̀mí rẹ̀ wá so mọ́ masalasi ju anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní anabi ìmọ̀ awù kọ́sà máa wà masalasi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó máa yanjú inú masalasi wọn tó máa yanjú ẹ̀ tó bá lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ tó bá bí àbùkátà tán yóò tó padà sí masalasi wọn nígbà tí ọ̀rẹ́ anabi wa muhammad sallallahu àárẹ̀ ọlọ́jọ́ èyí tó padà wà kú sínú ẹ̀ wọn ní jọ sátọ̀dẹ̀ àárẹ̀ yìí lágbà anabi ò lè gbápá anabi ò lè gbẹ́sẹ̀ anabi dìde qama fajalasa ó sì dìde anabi bá jókòó lẹ̀ bó fa ugumiya alayhi dábàdà ìgbà téèyàn dákú wọ́n sáré pé kọ́ sọ̀rọ̀ nígbà tá anabi tó yájú sinú báyìí anabi ni asọ́lẹ̀ nas sí wọ́n ti kírun mọ́sálásí la ilaha illallah wọ́n ni wọ́n ti kírun anabi tún dìde padà joko. tún jókòó anabi ah, ni ipa mi ò gbé àti rìn hmm, kọ̀rọ̀ mi muru ababakari fali yusalli bin nas ẹ sọ fún ẹni kò kírun fáwọn yẹn Allahu akbar Ọlọ́run wa fún ọ lálàáfíà wọn wá ń kírun wọn wá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ó yẹ kó furasí rẹ pé nǹkan ti bàjẹ́ lára ọlọmọsá sọ níbẹ̀ o jí lásùbà o sì gbọ́hùn Allahu akbar Allahu akbar o sì tún yé borí padà o sì gbọ́ ó yẹ kó furasí rẹ ó yẹ kó máa bára rẹ bẹ́ lọ́hùn ẹni tààrà sí gbogbo ayé òní ń dìde ní fìdí jalè nítorí àtìlọ́lẹ̀ kírun mọ́sálásí nígbà wà dìjọ mande náà pé mande lànà bí padà kú gẹ́gẹ́ bí ìtọ́ fẹsẹ̀ múlẹ̀ nọ́ra wọn fa ọwọ́ di ànábì ọ̀rọ̀ gbéná nígbà di àsìkò àṣírí wọn ni atẹ́gùn àlàáfíà ọ̀fẹ́ sí wọn díẹ̀ ara wọn wá yá díẹ̀ ànábì wa ni a ah, mo sì lè nàró báyìí nǹkan lè rìn dáadáa ni àmọ́ o dùn òun lé aliyan wal Abbas ẹ bá ń pè aliwa àti abbas ẹ bá ń pè wọn wá àwọn méjèèjì wá dé anabi ihmilani ilal masjid ẹ fọwọ́ kọ́ mi nso ní masalasi ẹ fọwọ́ kọ́ mi lọ́tún àtòsí kí n máa lọ masalasi anabi wa kírun asir ọ wá jókòó kírun jama lẹ́yìn magiribi jọ́nà lànà bí jáde láyé wọ́n níbi tá nàbí lọ́gbẹ̀ẹ́ tẹ̀mí fi bọ́ masalasi wọ́n bá wá kú sínú ilé bí òdì ń sàdúrà kí ló sọ fọlọ́ ọwọ́ travel oníṣẹ́ wọ́n bá dé lọ́wọ́ akẹ́rùn mọ́tò wọ́n wá dé má ẹ báwọn kan náà wọ́n kó ńlá ń bẹ́ lọ́sẹ̀ tọ́lọ́ wọ mọ́tò bọ́ọ̀sì eighteen passengers malayika kú sì ti dúró lálágbó lédè wọn ẹ̀yọ́ mayami ìdí òun náà sọ fún ọgbẹ́ mẹ́rẹ̀ ọ̀bọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ́mọ́sẹ̀ sànù wa nígbà tó dé pa anábì kú lérí irun ni kẹ́nì kanu ṣéwù kan àbí wàlí kan kọ́mọ pé àwọn ti dárun dúró gbogbo ẹni tó bá ṣẹ̀sìn débi pé òun ò kírun mọ́ àṣetáni ní pàpẹ́ kọ́ fún ọ kọ̀ṣẹ́ tó tó ànábì sàlá ànábì wa kírun kú ni ẹgbẹ́jọ́ ni wà àbúrò rọ̀ bákà táyà tí a kàlẹ̀ ẹ̀kìn ẹ máa ṣe lọ́ni títí tí ẹ fi wùsùl tẹ́ fi mọ àmọ̀dájú ọlọ́run tẹ́wá ti wá mọ̀mọ́ dájú ọlọ́run tán fàlà sọ̀là kò sí irun máa ń gbà eléyìí náà lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá débi ìbàjẹ́ ká máa ń ṣèyàwó lọ́wọ́ ká máa kó ma kásìkò òun ó tó ká máa pé á kí papọ̀ kí papọ̀ báwo fàwọ́ ìlú lílì mùsọ̀lìn ọlọ́run ní àyè kan bẹ nínú ná àwọn akírun nìkan ládàá bẹ́ẹ̀ àwọn akírun ládàá síbẹ̀ wẹ́ẹ̀lùs ni ó kọ rẹ̀ nínú ná ni alẹ́dínà wọn sọ láti ń sáwùn òun náà làwọn tí wọ́n ń lọ́rùn la láì ní rísìn tẹ̀sán faramọ́ ọ láwùjáre ọkàn dì lérun nítorí ṣe lọ́wọ́ tó pàtàkì wọ́n ń ṣe because kó lè bá a ṣe rọrùn fún ọ ni kì í ṣe pé láti lè bá a fi dìlé irun. min fawaid salati jamaa nínú àwọn àǹfààní irun jamaa takfiru dhunub wọn ni gbogbo wa náà la diẹrù ẹ̀ṣẹ̀ kò sẹ́nìkan tí ì ṣẹlẹ̀ bọ́ọ̀ bá ṣe kaba iri ọmọ ṣe sọ̀ká iri bó o ṣe ńlá ọmọ àti kékeré bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ tí ìṣẹ̀lẹ́sẹ̀ kò sí kéèyàn sọ pé òun ìṣẹ̀lẹ́sẹ̀ gan ẹ̀ṣẹ̀ ni. ìpè bọ́ọ̀ bá ń darò má rò mọ́ bọ́ọ̀ bá ń rò tí sọ̀tàn bá gbé wa máa ṣàwọ́sọ̀ bí láàbì sọ̀tàn rọ̀jì. ànábì tán ti fèrè jìn olóhùn ò lè mọ̀ sàásìtà fún la ọgọ́rùn-ún lójoojúmọ́ kí wọ́n ti yẹ jama nínú tí wọ́n ń ṣàforíjì fún yàn téèyàn fi ní ku ẹrù ẹ̀ṣẹ̀ dọ́dọ̀ ọlọ́run ní kéèyàn máa kẹrùn jama. jama anabi ni man tawadda ali sọla ẹni bá saliwala dáadáa fúnrun jama fasi bagali odo a gbogbo bitọ yẹ komi ọ bọ bitọ yẹ komi ọ wọ ọfomi síbẹ̀ fún ma masha ila sọla tili maktuba ọwọ arin lọ sí bi irun ọ̀ràn yẹn orin masha ibola arin lọ jama orin wọnú yàrá yẹn masha ọwọ arin fasọlaha ma'an nas ọwọ alọ lè kírun pẹ̀lú àwọn èèyàn awo ma alijamaa nínú ẹgbàá wa mi ọlọlẹ ikirun pẹ̀lú jamaa awo fili masjid abọlọlẹ ikirun masalasi gafara allahu lawu dunubahu Ọlọ́run wọn ma pèsè rẹ bí ma ṣe ń lọ bí ma ṣe ń bọ akhrajahu muslim ó wà nínú muslim hadisi two thirty two ẹ̀yin ma yá mi anabi ni tàbá wa masalasi ẹ̀yin obìnrin ẹ má bínú o a sì ń bọ̀ o ẹ̀yin náà ń kẹ́kọ̀ọ́ ẹ má pè é lẹ́kítọ̀ àwọn ọkùnrin tẹ̀ o ẹ̀kọ́ tí yín tẹ̀ ń kọ́ ni pé ẹ lè jíṣẹ́ fáwọn abúlé àtàwọn ọmọkùnrin tán ti ṣe kínní tán ti dàgbà anabi ni tẹ bá wà ní masalasi tẹ kírun abẹ́ ń kírun ni imaamu wa ni ghayril maghdubi alayhim wala dọ́ọ̀lì kíláwì àmín anamani wa man wafaqa ta'minuhu ta'min al-mala'ika ghufira lahu ma taqaddama min dhanbihi sallallahu alaihi wa sallam anabi ní àwọn màláíkà náà ń bẹ ní sáfù pẹ̀lú yín ẹni tí àmì tiẹ̀ tó bá ṣe déédé ìgbà tí màláíkà náà pé àmì náà tí àmì rẹ̀ àti àmì àwọn màláíkà bá pàdé papọ̀ tó lọ papọ̀ lẹ́ẹ̀kan náà gúfèrè aláwọ̀ má ta kọ́dà mi dánbi gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ láti ìgbà tó ti bàlágà ọlọ́run ṣe hako fáìlì ṣé inú yàrá ló ti máa ṣe àmì pẹ̀lú ìbílísù bẹ́ẹ̀ bá ti kírun jàmá ìbílísù lọ́fàálẹ̀ anabi ọ̀rẹ́ nìkan ní jama anabi ní lágbájá wàá gẹrun jama ààrẹ wọn ló sùn ní anabi ní wàkàtí báàlà ṣàyítánù fi òdìní anabi ní èso lọ́tọ̀ sí létí lójú ọgbádùn ọ̀run gan ẹni tó wá wà lójú ayé tó wọn ò sùn tí ò wá wá sẹ́yìn pé èso mú un mọ́lẹ̀ ni ọlọ́mọdé àríjà èso nínú àwọn àǹfààní mahawu ismi sahibiha minal munafikin wa misi jilati ashabillah téèyàn bá ti lọ lè kírun jàmá masalasi wọn ní ọlọ́run ọba ọ̀hà ọkọ yẹn kó náà mọ̀nàfíkì ọlọ́run sì ọ̀hà ọkọ yẹn kó nú àwọn tí ó wọ̀ náà lọ́rùn. anabi ni ma salla lillahi arba'ina yawman fi jama'a ẹni bá gbìyànjú tó bá kírun jàmá fún ogójì ọjọ́ yudiri kul takibirata al yìí sì ń bá Allahu akbar alákọ̀ọ́kọ́ yẹn kutibat lahu bara'atani bara'atun minan nar wa bara'atun minan nifaq ọlọ́run ọba kọ́lẹ̀ fún pé ẹni yìí ti bọ́ pábọ́sẹ̀ kó nu mọ̀náfìkì ó sì ti bọ́ pábọ́sẹ̀ kó nu náà lọ. rawahu Tirmidhi wa sahhahu al-Albani rahimahullahu ta'ala rahmatan wasi'a ẹ̀yọ́ máa yá mi nínú Sa'id ibn Musayyib Sa'id ibn al-Musayyib al-Musayyib àgbà àwọn tabi'in àwọn ọ̀rá nàbí àmọ́ wọ́n rà àwọn sọ̀hábà wọ́n rí àwọn Abubakar Umar Usman wọ́n ní ó lò fifty years la nínú ó rí fifty years kà nínú ayé ẹ̀ ẹ̀yọ́ màá yá mi sẹ́ńgbọ́n mi ó rí fifty years kà nínú ọjọ́ ayé ẹ̀ ipe Allahu Akbar tí wọ́n máa fi ń gbẹ̀rún dòní wọn ò ṣe é ba ní lérí mọ́sálásí ni wọ́n ti máa ń ṣe é ba ọ̀kan náà àwọn sálàfù ó ní ma fatatini salatul jama'a illa yawma wahid yawmu alladhi al-yawmu alladhi matati fihi ummi ọ̀kan náà àwọn sálàf ó ní láti gbà tí òun ti gbájú ma anabi Allahu alam oyó bá anabi bẹ́ẹ̀ kọ́ bá anabi Allahu alam ó ní láti gbà tí ti kírun jama tóun ti bàlágà tóun ti ń jama. jama òun ò mí sí jàmá rí àfijọ́ kan òun náà níjọ́ tí ìyá òun kú táwọn gbé lọ tẹ́ níjọ́ nìkan lòun bá wọn lé rírun àmọ́jọ́ tóun ti bẹ̀rẹ̀ sí kírun ọlọ́run àdúpẹ́ o èyí tá à ń gbọ́ yìí ọlọ́mọṣẹ́ àjọ sèmi ti ń sọ ọlọ́run jọ sèmi láǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ náà ọlọ́mọṣẹ́ àjọ sẹ́yìn náà láǹfààní ọlọ́gbàrọ̀ ọlọ́run ọ̀rọ̀ kọjá pé àwọn bàbá ń dáwọn àlejò lọ́hùn lókè sẹ́yìn gbogbo àwọn èèyàn pé bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá mi jàmá Kese í ṣe gbósùn lọ o yìí ń dá àwọn èèyàn lóhùn lóòótọ́ ni o kọ́dà àbò ni ẹ̀yọ́ mẹ́lẹ́gẹ́ ẹ máa gẹ́rùn nso níbo lẹ́yìn lọ sẹ́yìn ọ̀fẹ́ ju àwọn sàbí àwọn sàhábà àtàwọn tàbí ń ni àwọn àlùfáà wa wọ́n ní àdìsí àwọn jamaatu tabliki wọ́n máa ń ṣe àdìsí wọ́n máa ń ṣe gbọ́ ọ wà nínú àwọn àdìsí tó máa ń kóòtù fún forty days tí ó wàá fi ìyàwó àtọmọlẹ nítorí pé òun fẹ́ bá takbiratul ula fún ogójì ọjọ́ yóò wàá kú nílé fún ogójì ọjọ́ èmi wá ṣàlàyé fún ọmọ ìyá láti sìn lọ yí àṣìṣe ńlá ni ọlọ́wọ́n ní ya ayyuhal ladhina amanu ku anfusakum ọlọ́wọ́n bá sọ̀rọ̀ látòkè sáma ọlọ́run bá ní ẹ mójútó ra yín wá ahlikum ẹ mójútó àwọn ìyàwó yín àtọ́mọ́ yín náírà ká má wọ̀nà o ẹni tọ́lọ́ ní kó mójútó ṣàǹgbọ́lọ́ ti gbéṣẹ́ fún ìtọ́lọ́ ń gbé fún kíni wọ́n ń pè ọ̀ràn yẹn sórí kọ́má mi sì takbiratul ihram lógójì ọjọ́ òun súnà ni kìí sọ̀ràn yẹn wàlá yuqaddamu al-mustahabu ala al-fard a sì gbọ́dọ̀ tí ọ̀ràn náfìlà àgbọ̀dọ̀ tí sókè ọ̀ràn yẹn àgbàdì kéwù ọ̀bá ti yé yóò ní àwọn ń gbóòórùn àwọn sọ̀rọ̀ bá ń bẹ́ o àwọn ọmọ rẹ̀ ń kọ́ ta làwọn ń gbóòórùn nulẹ̀ ní tí wọ́n ń sọ àdìsí wọn ò sí fún kò sí sábà kan tó gbọ́ yé báwọn o wọ́n jí wọ́n tàn o ẹni yóò bá ọlọ́nkọ́ lọ wéré kó sì ṣe kíní kó sì dé wéré ilé gan fún rẹ̀ odidi sẹ́ni ọlọ́run ló ń bí ọjọ́ lè kí a mọ̀ òun ó bí ọ nípa ọmọ rẹ̀ àtìyàwó ẹ̀ ànábìyà ọlọ́run ó bí ọ kullukum ra'in wa kullukum mas'ul an ra'iyati tẹ́nìkan wa mú àdìsí yẹn tó wá pé òun fẹ́ ṣe practical àdìsí òun lọ sí Ògbómọ̀ṣọ́ àmọ́ àwa wa káàkiri yóò tún pa fóònù wọ́n ní ìyàwó rẹ̀ wọ́n ní malaria a ní ọlọ́run mójútó nígbà tí ò sí fóònù kọ́ ìwà àwọn yẹn ń sayé kọ́ máa ń sayé ẹni ká máa tọ́jú ẹ̀ èyí tá n ṣe yìí èyí tó ń ṣe o tó yìí tó fi lẹ̀ ọlọmọsọwọ́nù ọlọgbàrọ ọlọ́wọ́n ba àmọ́ tẹ́yìn bá gbìyànjú láti bá takbiratul ihram òyì láìsí pé yàn án sọ ọ́ di àkídà mi ládùúgbò rẹ nínú ilé kí ó tọ́ wa nílùú tẹ́ wa ọlọ́wọ́n wa sànù rẹ ọwọ́ bá takbiratul ihram Allahu akbar fún forty days ọlọ́wọ́n yóò kọ̀ rẹ náà àwọn tí wọ́n wọ̀ náà ọlọ́wọ́n yóò kọ̀ rẹ náà àwọn mọ̀náfíkì. E-, èèyàn ní máa ṣe bẹ́ẹ̀ àfikọ́ jẹ́ni tí ẹ̀sìn ti dùn la tí ọkàn rẹ̀ sì so mọ́ masalasi ọkàn náà àwọn sheikh wa sheikh nabil al-iwadi abidahu allah ta'ala wa sadada iná wọn alfa wa wọn ní níjọ́ kan àwọn fẹ́ lọ lè kírun masjid kan àwọn wá rí ọ̀dọ́ kan ọkàn sáré páàkì mọ́tò rẹ̀ báyìí ló wọlé mo sì wọ masalasi wọ masalasi síwájú àwọn ló bá fẹ́rí kalẹ̀ nínú masalasi sẹ́wọ̀n pé àkọ́kọ́ yẹn náfìlà náà ni kì í ṣe pé eré lákọ̀ fi kalẹ̀ nígbà wàá fẹ́rẹ́ kalẹ̀ tán wọ́n sì wá ṣe náfì àwọn wá kírun àṣùbà bàtà àwọn wá kírun tán àwọn wá pè é pé ah, kí ni ọlọ́run ṣe fún ọ torí tí ọlọ́run bá ṣoore fún yàn lèyìn mọ́ fẹ́rẹ́ kalẹ̀ àbí tí ọlọ́run bá bá kún yẹn yọ ní aburú ńlá kan ọ wà fẹ́rẹ́ kalẹ̀ kọ́dà ò lè má lálẹ́ wàlà àbá ìwá ni àwọn fẹ́ béèrè pé kíní kan ló ṣe tó fi feri kalẹ̀ bóyá ọlọ́run gba burú kan kó fún àbíkọ́jẹ́ pé ọlọ́run fún kan àwọn wá bí làwọn ní kí ló dé tó fi feri kalẹ̀ ó ní ó ní hadisi tí àwọn kà nínú class ipe anabi ni ẹni tí ọba kírun fún forty days tí ó sì bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ ọlọ́run yóò kọ ẹ̀kú nínú àwọn tí ó wọ̀ná àtàwọn mọ̀nàfíkì ó lóun tí wọ́n ń gbìyànjú ẹ̀ pé òun náà ṣe gbìyànjú ẹ̀ ó ní ànálọ́wọ́ pé thirty nine days ó wá di òun ṣe náfìlà lóru ìgbà tí òun ó jí òun gbọ́ tí wọ́n ti na ìmáàmù mọ́ṣáláṣí àwọn aládùúgbò àwọn ó ti mú fatiha bọ́nu. alhamdulillahi rabbil alamin. Ah! Ah! subhanallah bó o láwọn aṣe báyìí ó lóun sì mọ̀ pé àwọn mọ́ṣáláṣí máa ń fèrè síra wọn bí ìṣẹ́jú mẹ́ta mẹ́rin òun dé mọ́ṣáláṣí aláhu akbar aláhu akbar aṣẹ́nu aláhu akbar ohun ah! tó ń bẹ́lẹ̀ yìí ó bá tún gbé mọ́tò rẹ̀ nígbà tó lọ́wọ́ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ẹlẹ́ẹ̀kẹrin lọ́ba bá ti gbogbo ẹ̀ dákẹ́ tí ìmọ̀mọ́ ti ṣe kéde tí màmú ti dé ó ní tó fà á tó ń fìfìrí kan lẹ́nu òun fi dúpẹ́ fọlọ́ pé a ah, òun dúpẹ́ láyé tòun yìí òun kí irun pẹ̀lú tẹkibira tẹ̀lé ram de forty o kò sí lọ́jáde o eléyìí ọlọ́jáde o àwọn náà ta kó ńlá mẹ́ta wá bí ibola wá ń yá ìjáde kẹ́nìkan wá pé àfikọ́ túláàsì ní kò sátẹ̀lé àwọn adé pé ìjọ lẹ́ ń pèpè sí òkè sẹ́sì lẹ́ ń segin ní lẹ́ ń pèpè sí tí n bá gbé pèsè sí èèyàn ní sọ pé kẹ́nìkan fẹ̀sìn lẹ̀ ọkà lọ bí ẹ̀sìn mi tàbá mọ̀ pé nǹkan kan náà ní lẹ́jọ́ ń ṣe abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá bá darí wọn wálé ọlọ́mọ àfi wọn mọ̀nà ọmọ yẹn dáadáa ni wọn wọn kàn gba ọ̀rọ̀ gba kí wọn gbé àwọn tó máa gba kí wọn wé àbí náà gba wọn wé ẹ̀yin ò sì pé wọn wé lé kì í ṣe wọ́wẹ́ ẹ̀gbẹ́ tó bá ń kéwú kéwú làwọn sọ̀rọ̀ a máa ma pé kíw bò ló ṣe jẹ́ kíw gan pé nùr nímalẹ̀ téèyàn máa fi mọ̀ tààtò sí èyàn sì ní kékeré kúkè kíw bídíà kéèyàn sì kékeré súnà ni súnà ni mo lójútu kíw bídíà lójútu nítorí bàbá ṣe ń kàn án ti ń sọ ẹ ní padà lójútu ẹ mọ̀ pé àyè kí ló wá ń sọ báyìí ń sè kí ló ń wí ló ní ah, kí ló fẹ́ ká ṣe báyìí ọlọ́mọṣẹ́ ìfẹ́ wa máa nà wọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mo débi tá a wí sọ̀híbù wa fi dhimati llahi khasatan fi salatil fajr gbẹ̀ntì máa ń kírun jama kò ní ìdíkọ́ bẹ̀rù ọ̀tá mọ́ àgbélépọ̀ tá ti wà ńlẹ̀ fún àṣàṣì ò ní mú mọ́ ni wọ́n perí ẹ̀ àwọn àlùjànnú ò ní wá wọ́n bá ti dé síríìtì rẹ̀ wọ́n ti padà fi ah àwọn èdè bí o arákùnrin ah, ọ̀rẹ́ ọlọ́ọ̀ni tọ́lọ́rẹ́ ọlọ́ọ̀ni máa lọlé ọlọ́ọ̀ wọ́n ní ẹni máa ń kírun jama ọ wà nínú ààbò ọlọ́run àdébí ni máa ń sọ́dọ̀ lè fàjìlá fi jama à ẹni máa ń kírun wọn àṣùbà ní jama fọwọ́ fi zimatillah onítọ̀hún ó ti wà nínú ààbò ọlọ́run tí ló fi sùn kò sí ní fẹ́ fi ṣe yọ́ọ́ máa gbé yọ́ọ́ máa gbé inú jama ọ̀wá ni wọ́n fẹ́ kó nǹkan jọ ọ̀fẹ́ máa kó kọ ẹnìkan tí ń lè kírun jama láburú yọ́ọ́ dàlẹ́ ọlẹ́rì àwọn afáwa náà kọ́ wa ní kéwù gidi kéwú gidi náà kọ́ wa tẹ́wọ́ kéwú méjìlá ké adekọ́ ké kan tẹ́lẹ̀ òdi tira a sì wá sí ojú tira àwọn afáwà yìí bí wọ́n ṣe ń kọ́ wa ní ìtọ́wànú tira ni wọ́n fi pírátíkà rẹ̀ hàn wá gbogbo àwọn mashayikh wa àwọn afáwà pátá sheikh ibn baz sheikh othemin àti sheikh alalbani àti gbogbo àwọn mashayikh bawzan tẹ́ bá fẹ́ rí wọn àlùkò tẹ́ bá fẹ́ rí wọn wọ́n ní wọ́n wà lọ́dọ̀ mínísítà wọ́n ní àwọn lálejò àwọn ọ̀gá àwọn sọ́jà wá bá wọn wọ́n láwọn nífì mẹ́ lọ́dọ̀ wọn wọ́n ní àwọn àmírù kan wọ́n náà sì fẹ́ bá bàbá sọ̀rọ̀ àsìkò owó lọ́wà lọ́wà sí fi wákìtì sọ̀la torí kò sí ní tó lè máa sí lọ́wọ́ tó bá ti dasùkò rún wọ́n bọ̀ọ́lẹ̀ ọba tí wọ́n ń sálámà tán sàṣì kárù tán lọ́ba lọ́lẹ̀ bá wọn pé bàbá wọn fẹ́ béèrè béèrè báyìí ẹlòmíì sì ní béèrè béèrè wàhálà kan ti dé ni ẹ dákun ẹ bá yanjú ẹ nítorí pé kò sí iná lè máa ṣe lọ́wọ́ tásù kòrò bá ti tó wọ́n wà available mọ́ṣáláṣí ní tí wọ́n ń pè ní wàlẹ́ ọlọ́ wàlẹ́ ọlọ́run yìí kì í sọ mọ́ṣáláṣí délé ilé e, àrímálọ wọ́n ní ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run ọmọ kékeré ni kò jọ ọmọ ọdún márùn mẹ́fà lọ àfa wọn ní kíláàsì ọwọ́ kọ́ wọn ládìsí ọmọ yẹn látìgbà yẹn ní tí wọ́n ń kírun fájìrì pẹ̀lú bàbá yìí lórí pé àwọn ọmọ wa tá nǹkan kéwu wọn ní làákàyè o èdè àwọn ọkọ wọn ní nǹkan gidi o tí wọn bá ti gbọ́ àwọn ọmọ lónìí o tó láwọn ní bùkátà kan ọmọ yìí ń máa ń bá bàbá rẹ lọ sí masjid òun ní ọkọjí bàbá ẹ ọmọdún mẹ́fà méje abu udina lè sọlá wọn ti gbẹrun ọmọ Lárúbáwá ni wọn jọ máa ń lọrun lè kírun àṣùbà ẹmí tiẹ̀ ni pé mọ́tò òun ní dànù accident òun ní sẹun lónìí wàhálà òun ní báwọn torí ànábì ti ẹni máa ń kírun jama Ọlọ́run ọwọ́ adé kíláàsì láàárọ̀ ọjọ́ yẹn wọ́n ní gbọ́dọ̀ lè ṣe kíní kan ọ̀sà pẹ̀ kó tó wọ kíláàsì tíṣà yẹn bá ní ọ̀ sì jẹ gbalẹ̀ ni ọ̀ jẹ gbalẹ̀ kò bó kò yẹ ọ̀jẹ̀ lẹ̀ ó ní ya ustaz wàláhi anabi dhimatillah wàláhi anabi dhimatillah igbe ah, ah, ah. àbáwá òwe kí ló wí ó ní mo ní ana bìbìmọ̀tìlá mo wà nínú àyè àbú ọlọ́run ọba lẹ́nu àbúrò ní sèmi lẹ́nu yọ hada kalamu rasulillahi sallallahu alaihi wasallam anabi ló sọ bẹ́ẹ̀ o sẹ́rígbà tí tíjà gbọ́ pé anabi sọ bẹ́ẹ̀ oníbọ̀ lọ́sẹ̀ wí ọlá anabi ni man salla alfajira fi jama'atin fọwọ́ fi zimatillah ẹni bá kírun jama ó kírun jama ó kírun àṣùbà ní jama ọlọ́run dáàbò bó tẹ́lẹ̀ òfin sùn wàhálà ò ní bà sẹ́gbà tí tíjà ń gbọ́ pé ànábì lọ sọ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ sì wálẹ̀ ó ní sadaqa rasulullahi sallallahu alaihi wasallam wa ana atrukuka al-yawm ó ní òdodo lànàbì sọ ó ní wàá fi hàn pé ọ̀rọ̀ ànábì máa ń ṣe lóòótọ́ mo wá fi ọlẹ̀ ọ̀yà lọ́dẹ̀ dé òkúkọ́ ọmọ kẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n láyé ipá ọ̀tá ò ní ká o ọ̀tá wọn ma lé o àmọ́ ò ní bá o ọlọmọsá fi asúnà àwọn akẹrùn kàmbákẹ ọlọmọsá ìsànù wa nínú àǹfààní tó wà ń bẹ òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa wọn ní ìmọ̀ lọ mọ́sálásì yìí yàtọ̀ sí àǹfààní ọ̀run àǹfààní ayé gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ ọba kó dàdúgbò kan tọ́ ọba ti lọ mọ́sálásì ẹnìkan ayé mọ̀ ọ́ bọ́ ọba ní sọ̀rọ̀ ọmọ daran náà nítorí wọn ò mọ mọ́sálásì ọ̀pọ̀lọpọ̀ àtàjòkólẹ̀ yìí àti eré ìrètẹ́nìkọ̀ọ̀kan wá ṣe ìtàn kóra wákàkiri báyìí ibo la ti pàdé jama sẹ́yìn màlúù ti wa sẹ́yìn màlúù ti mọ̀dẹ́lù ìyìn délé ẹlòmíràn náà wà á sọ̀rọ̀ mọ́sálásí láti pàdé yàrá àìsàn mọ̀ yé dáadáa ẹ bàbá yìí mọ́jú kọlẹ̀ yìí èmi ti rà àǹfààní kan lára wọn tí ń jẹ́ dìsín oye àwọn náà ti rà àǹfààní kan míì lára tèmi náà táwọn náà ń lò dìsín ẹ̀yin náà ń kọ́ gbogbo àwọn jama àmọ́ ẹ dẹ́kun bàbá wọn lọ́rẹ̀ tí ẹ bá wá mọ́sálásí sẹ́mọ̀ kọ́ ọba débi àfúnlówó àfúnlógún àtúndúwẹ̀ àgbo fún torí ẹ̀sìn ọ̀tá pàgbó tọba máa gbó dáadáa kọ́ máa fi ṣiṣẹ́ kọ́ máa fi mìíràn bẹ́ẹ̀ àgbo jẹ́jẹ́ dín náà rùn ẹ̀hẹ̀ àgbo ẹ̀yìn àfúnlágbo àfúnlógún torí pé wọ́n mọ́ṣáláṣí ọ̀fẹ́ kó aleba àlèbá kó mọ́ ọ̀fẹ́ ṣèyàwó àwọn náà àbí ìwọ́n tó ní ọmọdá ṣe ọmọdá yàjẹ́ ni mọ́ṣáláṣí ilé tàwádùdù ni ibẹ̀ láti máa bíìdì fẹ́ ládùúgbò àwọn tájọ kírun tá sáfù tá a ní wọn láti tẹ́lifù kò lóbùkù àlẹ́bí ni ẹ fẹsẹ̀ kára wọn ẹ má jẹ́sẹ̀ yẹn yọṣẹ́ra wọn o tẹ́sẹ̀ yẹn bá ti yọṣẹ́ra wọn ẹ̀mí yẹn yọṣẹ́ra wọn ẹ má kórè ara yín àmọ́ tẹ́sẹ̀ yẹn bá ti papọ̀ ẹ sì má nífẹ̀ẹ́ ara yín àṣírí kan tó nù nínú ọ̀nà jàmá láti má rí tabati wa nífẹ̀ẹ́ ara wa ọ̀rọ̀ wọ́ jọra wa ládùúgbò wọn láǹfààní wọn ní tálíkà ni wọn ní àwọn òrìṣẹ́ sẹ́mọ́ ẹ dákun ta ló lè náà pẹ́ bù fún ní masalasi lati máa rírú ẹ̀ wọ́n bá lọ bí wọ́n ti ń lùlù lọ́ọ̀kan sí àwọn gbà lọ́wọ́ rẹ̀ ní fọ́ masalasi ilé tà níbi tí máa yanjú sọ̀rọ̀ àwọn àwọn àfọkàrà ni masalasi wọn ni wàlláhi ibẹ̀ láti mara àti ma àwọn ara wa kò sí yàtọ̀ láàrin tálíkà tó wa masalasi òun náà ni àti yanjú àwọn bùkátà wa ta ní kọ́lá yìí tàbá lè yanjú á sì pe àwọn tí wọ́n lè yanjú ẹ̀ mọ́sálásì náà òun náà ni wọ́n ti wá pè wá pé ọmọ dákẹ́ alájí dákẹ́ lóru àná wọ́n lálájà kú láàárọ̀ yìí mọ́sálásì ni àwọn pé alájà yẹn kú ọkọ rẹ̀ ajọ́ ń kírun bí ni ọyẹ dìdélẹ̀ ẹyá ẹjá ara sọ ẹjá ara pákọ́ yà ń so ẹjá gbé lọ́tẹ̀ mọ́sálásì ni mọ́sálásì òun náà ni ọ̀bọ̀ mójútó àwọn ọmọ rẹ tó bá jáde láyé fáìlì àwọn ọmọ òrukàn tó wà ní masalasi ọ̀dọ̀ wa ń sìn ó ti wọ one oh six kọ́lọ́mọsá gbalẹ̀sẹ̀ adakun táwọn amọ̀ràn ẹni tí ń fún wọn lówó tí wọ́n fi ń jẹun bíríkìlà ń bẹ nù wọn lọ́wọ́ pé irun pẹ́ẹ́dọ́sọ pé ni yóò sì wá fún mi lówó pé dákun ẹ bá fi sanwó ọmọ òrukàn kan eléyìí bá ń fún ọ kó kó fi jẹun kí ló dà wá papọ̀ tó kó fi ń jẹun torí kíni masalasi bọ́ọ̀ bá wọn wá masalasi orí ayé àti orí ọ̀run ni wọ́n máa bọ̀ kọ́lọ́mọ́jọ orí ayé àti ọ̀run bọ̀ fún wa níparí ọ̀rọ̀ mi masalasi istijabatu du'a ibẹ̀ làdúrà tí máa ń gbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdúrà rẹ tó ń ṣe tí ó gbà ní ọ̀ màsírí ni ànábì ní àdúrà wù la yuraddu bayna al-adhan wal iqama wọ́n pèrò tán kátó ṣe kọ́ mà ànábì ní kò sí ní téèyàn tẹ́wọ́ tí ó bẹ̀ ọlọ́run àfikọ́ lọ́run fi léyìn lọ inú yàrá yẹn wọ́n ti ń pèrò sínú yàrá rẹ̀ wọ́n ti sì kọ́ níbo ni ó tètè mọ́ ọlọ́mọsálásí ni nítorí ọlọ́wà nítorí bùkátà wọ́n pèrò tán báyìí ọ̀sẹ̀ náà fìlà tán ọ̀tẹ̀wọ́ báyìí. اللهم إنا أعوذ من الهم والأذن ومن العجز والكسل ومن الجبن والبخل ومن غلبة الدين وقهر الرجال ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة أوب mo fẹ́ lè gbàṣẹ́ níbi kan Ọlọ́run àwọn tí ń lè gbàṣẹ́ lọ́wọ́ wọn yìí ọwọ́ rẹ̀ lẹ̀mí wọn wà darí ẹ̀mí wọn sí mi gán gbé fún mi o wọ́n wà di njẹ gbèsè ńbẹ wọ́n di nrori ńbẹ ìyàwó mi bẹ nrọ̀bí lọ́wọ́ àwọn yẹn máa pè mí pé ajé àti nrọ̀bí mu ni ah, ẹ kírun ni wọ́n làwọn bẹ́ẹ̀ kí náà ni mo ní ẹ lè kí bẹ́ẹ̀ bá ti wá débi fẹ́rí kalẹ̀ àdébìnrin kò sí àdúrà tẹ́yìn ó ṣe tọ́ba fẹ́rí kalẹ̀ tọ́lọ́hún nígbà lẹ́yìn náà òun sàtáyátá kó tó sálámà báyìí sàdúà àdébìnrin tó bá ti ṣe ọlọ́run ó gbàdúrà yìí ẹni mọ́ṣáláṣí lè tẹ́ máa láǹfààní rẹ̀ lẹ́yìn náà àwọn màláìka wọ́n máa ṣàdúrà fún yàn anabi inna allah wa malaikatahu ọlọ́run àtàwọn malaika yusalluna ala alladhina yasiluna as-sufufa wọ́n sì máa tọrọ àforíjì fún gbogbo àwọn tí wọ́n bá tó sáfù ọlọ́run àlá yóò máa rántí rẹ̀ lókè sámà yóò sì máa ṣe àforíjì fún àwọn malaika náà mọ bá ọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ kó ṣàforíjì fún tó bá ti wà sáfù wọ́n pè nìkan amiru ọmọ zubairu ibn al-awam wọn lọ́rẹ̀ ọ̀rẹ́ amir amir ni àárẹ̀ yìí òun náà wò pé ṣe ìṣètò ọlọ́jọ́ báyìí ó ní ẹ̀mẹ́lú ni ó ní ẹgbẹ́ mi sọ mọ́ṣáláṣí wọ́n bá gbé e dé mọ́ṣáláṣí wọ́n fẹ́ kírun magrebi níbo dé mọ́ṣáláṣí amir lọ́ba kírákàlà kọ̀kọ́ ó fèrè kalẹ̀ báyìí wọ́n ní kò dìde kírákàlẹ̀ kejì tẹ́lẹ̀ mi fi gbẹ̀mí ó sòdodo pẹ̀lú ọlọ́run ni ọlọ́run náà wá sòdodo pẹ̀lú ẹ̀ wọ́n ní tọ́ bá ń kírun jama ọ́ máa wá ní ládàá náà fílà tó yàn anabi ni man salla al-isha fi jama tó bá kí ìṣá yìí ní jama wa ka annama qama nisfa al-layl gbígbà tó fi ìdajì òru rẹ̀ dìde ni lẹ́yìn gbà tó bá gba aláda ìṣá ìtàn ó tún wá gba aláda ìdajì òru téèyàn fi yan náfìlà ọmọ pé tiẹ̀ ti da <laughs> anabi wa man salla subha èyí tó lágbájú nínú ẹni bá kírun àsùbá nínú òkùnkùn nínú òtútù tó bá kí ń jama ka annama salla layla kullaha gbígbà tó fi gbogbo òru rẹ̀ ti ṣe náfìlà wọ́n fún ládàá ṣùgbọ́n wọ́n tún wá fún ládàá pé kò sùn láti alẹ́ àná àmọ́kú eré jama wọ́n pẹ́ nìkan nínú àwọn alùlùbẹ́dẹ́ àná ọlọ́mọsábà fún wọn mọ́nà yóò wá káwọn èèyàn lọ tààjùdì wọ́n pọ̀ ní kàràkàrà ọ̀dọ̀ wọn bẹ̀ náà kọ́lọ́mọsábà fún wọn mọ́nà ọwọ́ ní káwọn obìnrin lóbìnrin ká máa wá sí tààjùdì irun ọ̀ràn yẹn gan wọn ní ìtàn bá kínú lé ńlá dá kátó wá pé náfìlà tọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ wọn ogún ọ̀sẹ̀ Eh, arórin eh, afọjórina eh, bùkátà yóò bí ànà ni o àwa ń gbọ́nà tí ó yẹ ká gbà wọ́n wá ṣe náfìlà tán látago méje mẹ́jọ alẹ́kọ́ wọ́n sá bẹ̀rẹ̀ títí tán fi parí ẹ̀ sago márùn-ún kù díẹ̀ a sì kírun ní five thirty lásìkò náà jama àwọn yẹn sì kú ní tajudi wọ́n sì lọ lè sùn lé ẹni tó fi sọ láti ṣubú ilẹ̀ tó lè sùn lé ẹ wu aburú aburú ńlá kọ́dà kò ní rí sí nǹkankan aago mẹ́jọ tó bá jíjẹ tó kírun tí ó ti mọ̀ sọ́wọ́n yẹn pé ẹ̀yin ọ̀wá tààdù lánàá ah asàdúrà yẹn ní kíkan kíkan ni ní gbóná gbóná tó gbóná mọ̀dà asàdúrà ah, máa ń gbóná ni ẹ̀yin àwọn òròrí àwọn onílùwì àwọn kiri yóò ní ọ̀hún yẹn náfìlà nínú ilé pẹ̀lú níjàmá nínú ilé kò sí náfìlà kankan ta lẹ́yìn Ramadan àbótó lè yàn nínú ilé pẹ̀lú àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ wọ́n pẹ̀lú kan ní Muhammad ibn Khafif Muhammad ọmọ Khafif yìí ó ní stroke ó wá ní ẹ dákun ẹ gbé mi sọ mọ́sálásí ó ní torí pé èmi ò ní gbọ́ hayya ala sọlá àti hayya ala fàlà tí n bá ti gbọ́ àfi kí n jáde kó nu lé tẹ́ ẹ bá ti gbọ́ hayya ala sọlá hayya ala fàlà in lam tajiduni fil masjid tẹ́ ẹ bá ti bá mi masjid fatlubuni fil makbara mo ti wọnú sàrẹ́nu hayya ala sọlá tẹ́ ẹ bá ti ń gbọ́ báyìí àbá hayya ala fàlà ẹ má wà mí wálé yìí sínlé mọ́sálásí lẹ ti bá mi tẹ́ ẹ̀ bá ti wá bá mi mọ́sálásí ẹ lè wo tẹ́ ládùúgbò wa mo ti wà nínú tẹ́nu. àwọn ẹni rẹ̀ níjàmọ́ àwọn wàlíì ọlọ́run àwọn wàlíì ọlọ́run àwọn wàlíì tiwa ń sìn àwọn máa fi wàlíì tiwa àwọn máa fi ń tàrún gbà ọ̀kan bẹ lọ́nà kàràkàrà ọ̀nà bàgà ń bẹ̀ ń ṣe mọ̀lúdì lọ́dún kan wọ́n ń pèrún lọ́wọ́ Allahu akbar Allahu akbar ó ní ẹ sọ fún ẹni kí ni pèrún sísè àwa ń sọ̀rọ̀ lọ́wọ́ ń pèrún ẹ dákun ọ̀rọ̀ tí ń sọ yẹn sọ ọlọ́lá tó rùn ṣé bí torí ìrún náà ló fi sọ̀rọ̀ àtiwá kò ṣe wàá sọ ìtọ́da náà ọ̀rọ̀ àwọn àjàǹtí ilẹ̀ náà ni ká máa pàtàkì ọ̀rọ̀ wájú ìrún lọ aburú lérí ilẹ̀ ni gbogbo àwọn nǹkan tí ìmọ̀ wa báyàn téèyàn ò fi ní kírun jama téèyàn ò sì ní lẹ́sẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni àárẹ̀ tó lágbára táàrẹ̀ bá ti di pé ò lè dìde má lè kú sójú ọ̀nà o yà dùn kókó kí n lé ọlọ́run fèrè jàn ẹlẹ́ẹ̀kejì ìpayà tó lé látara pé àwọn olè ń bẹ lójú ọ̀nà àbáwọn ayákìlá àmúrọ̀bà àwọn náà sọ̀rọ̀ ọ̀bùtán ni wọ́n náà ti gbọ́ kàkà kàkà ah, mọ̀ pé ó fẹ́ jọ sàábà kan pé ó kù sójú ọ̀nà wọn sáṣí o níbo tí ń gbọ́ kàkà wọn ni kírun rẹ ní inú ilé abọ́ ń bọ̀ láti Ìbàdàn gbogbo sàtífíkẹ́tì rẹ gbogbo owó tó gbé lọ́wọ́ inú báàgì lọ́wọ́ orí ibi tó gbé sí mọ́ṣáláṣí ẹ̀rù lọ́pọ̀ ńlẹ̀ wọ́n bá sì fi ilẹ̀ tọ́ lọ́lẹ̀ kírun àwọn atiláwí ni wọ́n palẹ̀ mọ́ gbogbo ohun tó fi ń jẹ́ èèyàn wọ́n ní gbọ́dọ̀ ti rí báyìí nítorí bọ́ ọlọ́run kírun náà ò ní kírun <laughs> àbíjàmá ò ní kírun torí ìrun ìrun ìdí wọ́n ń pè ní ìrun ni pé ìrun tẹ̀yàn kí tẹ́mi yẹn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run tẹ̀yàn máa ròrò ìròyìn wọ́n ní ìyẹn ju ọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n tọba rẹ ni fi sọtan àbí ọ̀rá ìgbésí ní masalasi kọ̀sẹ̀ wa kírun jama tírun jama bá bọ̀ wọ́n ní ọlọ́run bó fèrè jọ àmọ́ àgbọ̀dọ̀ mú ní àlàáda ní gbogbo gbà ní gbogbo gbà inú táwọn afáàtún kà òun náà ni kébi ọmọ pààyàn ebi tó lè má mú yàn máa ń tẹ̀yàn kà má lè rírun anabi ni ìdá òde àṣà àdínkù tí wọ́n bá gbóúnjẹ alẹ́ dé tí ibi sì ń payín tẹ̀ máa ń tẹ̀ ṣe má látara ibi wá òkè mọ́tò sọ́lá tí wọ́n ti wá gbẹ̀rún dúró fábùdà ó bẹ̀rẹ̀ àṣà anabi ni ẹ̀kọ́ jẹun ná wàlá yà àjálù àtàyẹ fúrugà mínú ẹ má kanjú ẹ bá jẹun tán ká ẹ lọ lè kí ìṣá yìí àmọ́ wàlá yà kọ ẹ̀kọ́ kan nírú ẹ̀ máa wáyé sọ ma pé ebi ebi ọlọ́mọ fi fi pa wá o tẹbi bá pààyàn dáadáa àwa tẹbi ti parí báyìí àbí kò pẹ̀yìn rí nígbà mẹ́lẹ̀ kéw tí ẹsẹ̀ ọmọ gbọ̀n lẹ́ẹ̀ma wá gàrí káàkiri yẹmọ e, ebi tí ma ti ń tí ò jẹ́yìn ọmọ ti ń ṣe ma wọ́n ní jẹun kọ́ wa lọ lè kírun rẹ̀ ọlọ́wọ́n fèrè jẹun àbákọ́mọ jẹ gbogbo gbà lẹ́yìn náà mudafa àtọ̀lẹ̀ àkàbàtẹ́yìn ìtọ́ ti múyàn ìgbẹ́ ti múyàn ọwọ́ alẹ́ ọ̀fẹ́ bá tẹ̀ kébìrà tó lè ra mu ọ̀fẹ́ bára kàlá kọ̀kọ́ ọ̀fẹ́ bá ní jama láti bẹ̀rẹ̀ tọ́lá àwọn sábà ní forty days ní ànábì lọ́wọ́ yọ okọ̀ yẹn kó nu mọ̀nàfíkì ànábì náà ló tún sọ eléyìí ẹ ànábì ní la salata ànábì ní kò sírun fún bihadarati ta'am ẹni tí oúnjẹ ti wà wájú ẹ̀ tí ebi sì ti ń pa lébi tọ́ lágbá wala huwa yudafi wal akhbathani ànábì ní kò sírun fẹ́ni tí ìtọ̀ àtìgbẹ́ ń tì gbàngbà tí ìgbẹ́ bá mú yẹn jama ẹ ẹ ẹ ò ní rìn nọ́bà mọ́ <laughs> yọ̀ọ́ wa wá tiẹ̀ a ayùdàfi òhù anábì ni ẹni tí gbẹ̀ àbí ìtọ̀ ń ti mú wọn wá ní jama ah! <laughs> àwọn báyìí ni wàláhì lérè irun náà ni ọkọ̀ máa lérè irun ni anábì ni wàláhì ọlọ́run ti bẹ́ẹ̀ sì ni ìtọ̀ náà tọ̀ dáadáa ọlọ́run fún ńlá dáa irun jama kí ló dé táwọn èèyàn tí wọ́n fi kírun jama níta ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ pàtàkì ẹ̀ ẹlẹ́ẹ̀kejì owó ẹlẹ́ẹ̀kẹta eré bọ́ọ̀lù ayò ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kéèyàn fọ́nú fọ́ra níbi màláìka kú ẹni bá mọ̀ pé màláìka kú máa ń yọjú lógìjì ni kò ní fìrun jama ṣeré nítorí tá a sọ fún ọ pé ọ̀dọ̀ la tá a sọ fún ọ pé ọ̀dọ̀ tún la mẹkáníìkì kan mo ti sọ̀rọ̀ ẹ̀ fún yín tó ṣiṣẹ́ ní ọ̀dọ̀ àwọn ẹ̀ nínú ọgbà kan táwọn òyìnbó ti lò àwọn ti kẹ́ wáyà sábẹ́ sábẹ́ lẹ̀ wọ́n fi páìpù sí o wọ́n fi wáyà sínú ẹ̀ wọ́n fi rọ́ọ̀nù ná lọ sínú kọ́ńpìnì wọn àwọn òyìnbó ti wá lọ lu wọn ẹni tó nílẹ̀ wá ní káwọn mẹkáníìkì kan wáwọn mọ́lẹ̀ jibẹ̀ káwọn mọ́lẹ̀ mọ́ bá gba ilẹ̀ ẹ̀yọ́ ọkàn gbálẹ̀ ní gbè bó ṣe gbálẹ̀ lọ fẹ́ pipe bó ṣe fọ́ pipe rẹ̀ tán ló gé wáyà iná sì mẹ́mẹ́ ṣe rí bí ó ṣe sọ engine kalẹ̀ tọ́ tọ́sọ̀ kalẹ̀ báyìí lọ́ngbọ́ Allahu akbar Allahu akbar ó sì kó mẹ́ kò tí ì múnágbà yẹn engine ẹsẹ̀ ń jẹ pipe ń ṣe ń jẹ lọ bí lọ́ba sí wọ́n bẹ́ẹ̀ lọ́ba lè sálọ̀ wàlá lọ́ba lè kírun ọkẹrun tán wọn tún sẹfẹ mọ́sálásí ava bó ní sẹrẹ oní ìsìn náà mo fẹ́ sáré parí ẹ yìí àṣẹ ńlá lè kéèyàn mánu jẹma ó gbé spina rẹ àti kíní rẹ kó ṣe kan báyìí ah la ilaha illallah kọ́dà kò mímọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ jẹma kọ́wá jẹ́ ni tí kírun jẹma ibi tí ò bá bá lọ́nà ó kírun jẹma tán wá jáde láyé ẹ̀dá kùtà ni ọ̀tọ̀ rọrú ẹ̀ àmọ́ tí e bá kí n jojoojúmọ́ tẹ́lẹ̀ kò ní kí n jọ náà ní tẹ́yìn bá ṣe náà ní ọmọ yẹn la ẹ rí àyìn ìyá wa láàrin ìṣẹ́jú márùn ṣe rí ìrun jama títí yín kẹ́lẹ́ kírun mọ́sálásí ọ̀dà o àmọ́ kìí ṣe dandan lérí yín kìí sọ̀rọ̀ àyàn o ìrun yìí tẹ́ bá kí nulẹ̀ onílàádájú yìí tẹ́ bá kí mọ́sálásí lọ àdìsí ànábì lọ sọ bẹ́ẹ̀ o mo ti sọ àdìsí nbìkan rí táwọn àkànlẹ́ wọn bá mi jà pé ẹni káwọn obìnrin wọn máa wà mọ́sálásí máa fi wọ́n lè ní wọn máa wà máa ẹni bá ní wọn máa wà mọ́sálásí máa ó ti ṣẹ ní táwọn anábì sọ ni pé ìrun wọn nínú ilé ó ní ládájú mọ́sálásí lọ ẹ ti sọ náà nù àwọn tá a sì ń gba tọrọkọ bọ̀ lọ́wọ́ wọn náà nìyẹn mo lọ ìyá ọmọ ìyá tọrọkọ bọ̀ ọ̀ràn táwọn wí ó ṣe béèrè owó lálá lọ́dọ̀ lọ. umu humaid olóhùn lè bá anabi sàlám fàkọ́lá ó ní ìwò òjíṣẹ́ ọlọ́run inna uhibbu salata ma'aka ó ní mo fẹ́ máa kírun pẹ̀lú rẹ̀ masalasi anabi ní kọ́dé alimuto anaki tuhibbina salata ma'i anabi ni mo mọ̀ pé ó wù ọkọ ọmọ kírun pẹ̀lú mi wa salatuki fi baytiki khairul laki min salatiki fi ujratiki ó rí irun tó kí nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ó ní ládájú ètò kí n palọ̀ ọkọ rẹ̀ lọ wa salatuki fi ujratiki khairul laki min salatiki fi dariki wa salatuki fi dariki khairul laki min salatiki fi masjidi qaumiki ẹ̀rí àwọn kí kí kí kí obìnrin níjẹ́ bẹ́ẹ̀ ànábì ní sọ wá rí irun èyí tó kí nínú pálọ̀ ọkọ rẹ ó lóun ládàá lọ́dọ̀ ọlọ́run ju èyí tó kí nínú agboolé yín lọ ọ̀wárí èyí tó kí nínú agboolé yín ó ní ládàá ju èyí tó kí ní mọ́sálásí àdúgbò yín lọ wọ́n sọ̀ láàtú kí fi mọ́sídì kàwọ́míkà kẹ́yìn mọ̀tẹ́ lùgìnáwó fi mọ́sídì kàwọ́míkì ọ̀wárí irun èyí tó kí mọ́sálásí àwọn àdúgbò rẹ khairun min solatiki fi masjidi ó ní ládájú ètò kíni masalasi tèmi ànábì lọ dìmọ̀ bóbìnrin bá ṣe ń wọlé sí nínú rẹ̀ ọmọ sí kíni ni ọmọ ga sí masalasi ànábì sì níbi bá kí n bẹ̀ yẹn ọgbà ládàá one thousand mélòó lóbìnrin wà gbà tọ́ba kí n ta àdúgbò rẹ̀ mélòó ni wọ́n gbà tọ́ba kí n ti eh, agboolé mélòó ni wọ́n gbà tọ́ba kí n palọ̀ mélòó ni wọ́n gbà tọ́ba kí n nínú yàrá rẹ̀ àmọ́ tóbìnrin bá wà ní òun fẹ́ lọ masalasi ànábì ni látàmúnáwó nìsáà an yakhrujna ila al-masajid táwọn obìnrin bá làwọn lọ masalasi ẹ má kọ̀ fún wọn o ẹ jọ lọ o wa buyutuhunna khairun lahun àmà lé wọn ó lóore fún ju masalasi lọ. anabi sọ́nù ẹgbẹ́ wa mi ó ní látàmì náà wò má Allah masajidallah àwọn ẹrú ọlọ́run lóbìnrin ẹ má kọ̀ fún wọn láti masalasi o wali yakhrujna tafilat àmọ́ tí wọ́n bá jáde masalasi ká lo pàfún mọ́ o nítorí pé wọ́n máa rùn tí wọ́n bá ti rùn wọ́n máa dá wàhálà alẹ́ sọ́run àwọn ọkùnrin bẹ́ẹ̀ sẹ́mi pé wọ́n ní ká má lọ́sìn àmọ́ inú ilé masalasi lọ ale yẹ jusu limara an ta umar nisa sobirin le se imaamu fáwọn obìnrin ẹgbẹ́ naam ọfẹsẹmúlẹ̀ ìyàwó aisha amati hunna ó se imaamu fáwọn obìnrin wa qamati bainahunna fi salati maktuba wọn kírun zori àbí asr magrebi àbí isha irun ọ̀ràn yẹn ni wọn kí ìyàwó aisha dó láàrin àwọn náà tó sọ́tún àti òsì yóò sì máa máa ka sura yóò ka fatia bila adhani wala iqama wọn ò ní pẹ̀rùn òsì ní sèkọ́mà ẹ lè ráwọn obìnrin tí wọ́n bá pọ̀ kankan láàrin ara wọn ìmáàmù wọn wà láàrin ọkùnrin nǹkan gbọ́dọ̀ sí mbẹ́ o ọkùnrin gbọ́dọ̀ sí mbẹ́ o ó ti yé ọgbọ́dọ̀ sí mbẹ́ o láàrin ara wọn obìnrin lè kírun fáwọn obìnrin yóò wà láàrin yóò máa wá fọhùn lẹ́nu wọn bá tó wọn máa gbọ́ àtàwọn tí wọ́n jọ sí kíni kì í ti pé yóò wà lọ lè mú máìkì lónà máa wá pariwo àwọn èlò máìkì o ẹ̀hẹ́n wọn ò sì ní pariwo tá a máa gbọ́ ń ta wọn rọra máa wí jẹ́jẹ́ tí wọ́n máa gbọ́ níwọ̀n bá àwọn táwọn yòókù ẹ̀ obìnrin lè ṣe ìmáàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àmọ́ kò lè ṣe ìmáàmù fọkùnrin o abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìṣàánú wa aljannatu mathiwana alijanna náà ní ilé wa wa asima amanina ètò gadu nínú bukata ní káwá alijanna ọlọ́run wa ni walladhina hum ala salawatihim ní gbogbo àwọn tí wọ́n ń sọ ọlọ́run láwọn ni wọ́n jogún alladhina yarithuna al-firdausa hum fiha khalidun àwọn ni wọ́n jogún firdaus ni wọ́n wà ní janna firdaus wọ́n wà pẹ́ńbẹ́ gbére wọn ní jáde ma suratul mu'minun aya one aya eleven bẹ́lọ̀ allahumma ij'alna min ahli al-janna.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 jazakumullahu khairan ẹ̀rí ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àtúnṣẹ̀ṣẹ̀ máa ṣe àtúpalẹ̀ gbogbo ohun tí wọ́n sọ mọ́ bàbá ìmọ̀mù nílùú lẹ́gùn àìmọ́mù ń sọ̀rọ̀ bá kábí léèrè kábẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí wọ́n ní tí muazin tó bá ti pẹ̀rù tán pé lọ́pọ̀lọpọ̀ ọgbà muazin àti ìmọ̀mù nìkan ló máa ń kírun àbí ẹ̀yin àti gbogbo àwọn jama àdúgbò lẹ́ ń ṣe rí mi báyìí náà nìyẹn tọ́ tọ́ ọlọ́run ọmọ ṣe àṣewá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn àfáà fún mi time wọ́n fún mi pépà pé kí n fún àwọn ìmọ̀ mi nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ pé twenty minutes wọ́n ní ah wọ́n tó ń bá wa yanjú yọ̀ kọjá pé ká fún time wọ́n sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní wọ́n ta wáyé wá ṣe ìrun la wá kí wọ́n wá fẹ́ ṣàlàyé ìrun fún wa ẹ wá ní ká fún time no ọ̀rọ̀ tì ní ọ̀gbà time ká fún time òun ló ṣe fi wọ́n ló ṣe ká fi wọ́n lẹ̀ wọ́n náà yẹ bó ṣe wọ́n kọ́lọ́n naam mo rí pẹ́ mo rí pẹ́ ń béèrè ẹ ti sọ ń béèrè ọ̀rọ̀ pé n ta wáyé wá ṣe ni nítorí délé ikọ̀ sásìkò àbí kẹ́ ṣàlàyé fún akóyè wa alihamudulilayi tẹ́ sọ fún wa yìí lọ́mọ́sá àjọ ṣẹlẹ̀ kọ̀ọ̀kan ńlá nfààní. wọ́n ní inṣàlá ọ̀tàhálà gbogbo òbéèrè tí ẹnì kọ̀ọ̀kan bá ní àti tàná àti tèní inṣàlá ọ̀tàhálà wọ́n dọ̀bà dáhùn rẹ̀ lọ́la. inṣàlá promise gbogbo ti dèyàn lọ́wọ́ kọ́lọ́ mọ́fì kan di wa lọ́wọ́ mbẹ́ ìdajì àsìkò wa la lò fún lecture tọ́la sùúrù náà ni sọ́bọ̀rọ̀ ìdajì yòókù a lò fún àwọn question àná àti tèmi àti tọ́lá náà abiyalawo ọba ya muallima adama wa ibrahim allimni wa ya mafahima sulaimana fahimni. àmín bisabila ẹ jẹ́ káwọn brothers abọ́ ti bá a gbà ní ọ̀la kí a tètè dé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ yẹn kí a lè tètè bẹ̀rẹ̀ lecture ẹ bá a gbà fisabilila ẹ. tó àwọn tí ò bá ní ẹ tètè fún wọn. naam gẹ́gẹ́ bí a ṣe pariwo lánàá pépà ọwọ́ wa tí a fi ń darí ètò wa káàkiri pamphlet yìí ó sì wà ń bíbà yìí àwa tí ò bá ti sí wa ẹ jẹ́ ká béèrè fún. ẹ bá gba fẹsẹ̀ àwọn brothers wọ́n bá palẹ̀ àwọn chairs yẹn mọ́ sínú kọ́ńpáàdì tí a kó sí lánàá.